أعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا نحن يهدي الله فلا مضل له ومن فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الحديث كتاب الله وقال الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور الله وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في السلام عليكم ورحمة الله وبركاته Ah, ní àwọn gúrúùtà tó ṣe kọjá lẹ́bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn tó ní ṣe pẹ̀lú àkàdémù làálà àti sọ̀rọ̀ kàkí àdéhùn làálà fún mi àtàwọn ìgbàmù bẹ̀ àti bá àdéhùn àlàálà ọ̀dùn ti sọ̀rọ̀ ìfẹ́ yìí wọn tó jẹ́ mọ́ alákòrò ìfọ̀rẹ́ àti mùsùlùmí káàkiri wọn àwọn ti ṣàlàyé ìfọ̀rẹ́ mùsùlùmí ọ̀làbìsọ̀rọ̀ palẹ́kùn náà káàkiri lẹ́yìn àbọ̀ sínú àgbàṣọ́kù bùkọ́rí àtàlàyé èyí tó mú wá bí síkọ́kù jẹ́bí tó mú wá bí síkọ́kù sí àbí kọ̀ọ̀rọ̀ tọ̀ ní um, èyí tí a sọ kọjá a sọ ikú sọ pẹ̀lú nígbàgbé jẹ́bí àbí tọ̀ wípé a sọ pé òun náà àwọn tó ṣàfihàn lọ́dọ̀ ẹ̀kọ́ tó ṣàfihàn sínú ṣàfihàn ipe ṣùgbọ́n táwa sọ pé sọ̀hìn náà kọ̀ àwọn ibi tó wá yọ jáde náà wọn ìjà lọ ẹ̀yẹn tàbá fẹ́ ṣe òkun lé lórí á rí pé ìbẹ́ rẹ̀ náà kan tó wà lórí àti sọ̀rọ̀ ìmí tó ṣe yí pé kò tó bẹ̀ fún àti ìṣẹ̀lẹ̀ àdéhùn bá gbọ́n àti ìgbé aláwọ̀ máa pẹ̀lú àyà mi. pé a níbi tí ilẹ̀ tó gbé ní ìsìnkú ìsọ̀ àbí ìgbà ní ọjọ́ lọ́dọ̀ ẹ̀lú mi. wọn pàdé sí náà muslim pé yẹ kúrò bá alákùlé àyà ni. as example àdéhùn yìí ti ilẹ̀ tó gbé tó lè jẹ́ bọ̀ ẹ̀ bọ̀ tó ṣe pé kì í ti pẹ́ àbọ̀ pé àwọn ìjà ilẹ̀ ló ní torí àmọ́ ìkẹ́kọ̀ wa àti afárò tó wú ọ̀rọ̀ mọ́ àti ìṣẹ̀ nínú mọ́bàbù tá à ń sọ yìí ó ku mọ́bàbù kan tá à ti sọ òun ni pé a rí pé mọ́bù kọ́ rí pàdé tó pàdé sínú àlà nínú bóyá kótó kan ibi àádìsùn ló fún ẹ̀dá but ó sọ ọ́ dẹ̀bi bóyá kọ́là nàbí ìmọ̀kàlà àbóni kọ́là lágbájá and that same hadith nǹkan ó wà lórí pé pé kí ló fi lè mú nígbà tó bá ti bá kẹ̀kẹ́ jẹ́ mọ́sán lọ́dọ̀ rẹ̀ kí ló yẹ tó tún fi ń fi ṣe tàbí ìbúbá ni mo bẹ́ẹ̀ gbọ́ mi yé pé ó yé ní ìsìnkú tó bá ṣe pé àdéhùn ní ìsìnkú bá ṣe lè ṣe pé aláṣọ tó tó pé kò fẹ́ ká ṣe kókò lórí síra òun pẹ̀lú àdéhùn yẹn ló fi mú wá níbi báàbù kóhùn tó débi àádéhùn mọ́sálà àtọ́gbẹ́ bí nkìtọ́ wà bẹ́ àdéhùn kọ́rí ń bẹ tó bó ṣe mú wá tó lò ní wàhálàkùnmẹ̀ yẹn ó tún padà mú wá nù àhádìsì mú sinadà náà ó sì mú ìsinadà wá ó lè kó jẹ́ sọ yìí lọ́dọ̀ rẹ̀ ó sì wà lórí ṣáàtì kí ló wá ní kó tó wá fún mú wá ní wàhálà ìyẹn láti sọ ó ní pé àdíìsì tó ṣe yí pé ní sèyí Imam Bukhari lo síndọ́tò lè jásmí ẹ́ bọ̀bọ́ tó jásmí jásmí tó kọ tó wá wà ní sèyí yóò àhádìsùn tó sinẹ́dà ìtọ̀ kí ló wá ní tó wá fún àwọn àmọ́ àlá ìyẹn la kí dìspọ́sì bí bá bá kò sí àlùjẹ́nu ìyẹn la padà wá òní la ká dìspọ́sì wà á lọ sí bá bá kò sí tàmúrí báyìí hmm? bá bá sọ tàmúrí nìta ìyẹn la fi ìdí ìdí mọ́tọ́ yìí láti ṣe láà kámọ́ fi dàgbé ní tàmúrí What about this one? Complete number again. Vatikano to work in Israel. Okay. And Sherry, I saw the replay. I saw the replay. So I just got a summary. Ah, he is paying a good boy. Hmm? Awani ìgbé ìjọba mú wa ní sẹ́dù tàbí ó lè fún wa ní ìṣàrò kó ní páàkù lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú òfin ní ilé àtọ́lù kọ̀fíyà òkè àti ìsọ̀ àti ìṣẹ̀lẹ̀ àti ìṣà. ìṣẹ́dù ah, tàbí hmm. àkàlàyé ìgbé bíi ká sọ pé ìmọ̀ tó kọ́ orí sọ níbi ìbẹ̀rẹ̀ báàbù ìgbọ́ bóyá yóò kà ó sọ pé rúbìyà kẹ̀yẹ̀ kẹ́yẹ̀ tó dé ọ̀rọ̀ pé kí ìlànà ìyẹn láti tó ń tọ̀pẹ̀rẹ̀ ìyẹn ọ̀nà méjì ni wọ́n mọ̀ ìmọ̀ nígbà ṣe tó bá mú mi wá tó bá dàpọ̀ yóò kàrò ìgbà mí ìdẹ tó bá sọ bẹ́ẹ̀ yóò fi ọ̀rọ̀ kan tì í tí ó fi jẹ́ pé yóò akókò wà sáré wọ́n yóò kàrò àná àbí hòrè ra náà kí nìkan wà láyẹsẹ̀ tẹ́lẹ̀ wá wà láyẹsẹ̀ òun ó fẹ̀ kàdé ẹjọ́ ẹ̀ fún wọn onídìí ká sọ mi ìmọ̀ fẹ́ gbọ́ mi yé pé wọ̀nyí sọ̀rọ̀ ní àbí òrẹ́ra ẹ̀nà òrà pé alẹ́sọ̀tọ̀ àwọn àbíbáyà wà láyà fẹ́ fà. ó mú wá ní ti tọ́kì tẹ̀mùrí ó sì padà ṣe ó kò lè lórí pé olùkóró àpàdé òní sọ bẹ́ẹ̀. bọ̀t èyí tó wọ́n ní ìdíjọ́ tẹ̀mùrí ìtọ́ ìpínlẹ̀ àkókò wọn kò sórí wà láyà fẹ́ síbẹ̀. sáàsọ̀ pé tó wọn pẹ̀lú ìdíjọ́ tẹ̀mùrí ti gbé wá ọ̀yẹ́ fún lọ́dọ̀ rẹ̀. òun pẹ̀ sí méjì. ẹ́ ọ̀pọ̀ sí méjì. nǹkan tó wọn pẹ̀lú ìdíjọ́ tẹ̀mùrí tá a padà wá rí pé tá a padà wá rí wípé ó wá ṣe hmm? wá fúlẹ̀ níbo ni ó mú akọ̀lù fúkẹ́lù kan rí níbi báàbù àwọn adébi àwọn àdúgbò mọ́sánádà ó wá ṣe wá fúlẹ̀ ṣẹgbọ́n mi yé sọ nítorí mo tó fi lè ṣe wá fúlẹ̀ níbi àwọn àdúgbò mọ́sánádà ó wá sọ̀rọ̀ ó sì wà láṣọ́ọ̀tẹ̀ lọ́dọ̀ ẹ̀ dẹ̀yìn tí ló wá dé tó wá lo síndọ́rù tàmúrìnì fún níbi ó ti ti tààlé ṣẹgbọ́n tí òun sáà láti ilé ìyẹn làwọn kọ́kẹ́ discourse bá pé a ní méjì ni yóò ṣe síkàtú tàmúrìnì pẹ̀lú àdéhùn kan bọ̀ kò ní mú wá níbò míì níbi àdéhùn mú sádà kóso wá sílẹ̀ ìyẹn ọ̀tọ̀ yóò ṣe síkàtú tàmúrìnì pẹ̀lú àdéhùn kan yóò tó wá ti wá sílẹ̀ níbò míì níbi àdéhùn mú sádà bífà tó ṣe ń bi wásù ẹni àdìsù mùsùlùmí ó fi hàn kó wà sọ̀hìn lọ́dọ̀ rẹ̀ ó sọ̀ ló ṣẹ́rẹ̀ àwọn ìjábọ̀ tó ń wò náà ni then kí ló wá dé pẹ̀lú àdìsù yìí ní ó tó wá ṣe tààlìm rẹ̀ pẹ̀lú síkàtò sàmúrí àbí ẹgbẹ́ tó ẹkọ́ ṣe ni pé káyọ̀ tó ṣe kó ní pẹ̀lú bisikàtò jazz ilé tó ṣe yún náà pẹ̀lú síkàtò sàmúrí èyí nǹkan bá sàlá fún lápọ̀ ní spọ́tlì sọ wá pé yìí tó ṣe pẹ̀lú síkàtò sàmúrí kò wá ṣe wásù ẹ̀ ń bò mí ń bò mí

Tọ́ta sọ pé ẹni àhàdì Bùkọ́rí ọ̀bá ti ń sọ Bùkọ́rí, àádùn Mùsùlùmí lámìnì pẹ̀lú Sọ̀hí Bùkọ́rí. Ẹgbọ́n sọ pé àsọ̀hí Al-Mùsùlùmí Al-Mùsùlùmí. Pẹ́pọ̀ tó báyìí tó bá lọ sí wáṣọ àdìsí ni àádùn Mùsùlùmí kí ló wá dé tó fi pé ní ìdìbò míì tó ti tàlífẹ̀ ó wá fún Sẹ́dọ̀ Tàbrík. Sẹ́dọ̀ Tàbrík mo fún ní ìpẹ́jọ́ sí bá pọ́blẹ́mù wà mẹ́ níbi àdìsí ìjẹ́. Wọ́n ti lábẹ́ mọ́bàlù kejì ni àdíṣe kó ṣe sẹ́nu tàbúrẹ́ dàmọ́ kò sí wá sílẹ̀ ní ìbò mi ọ̀tálá àkọ́kọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ sọ náà ó ní wípé kó wá ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Ibn Hajar rahim allah ti sàlàyé Ibn Hajar yìí sùn sọ̀rọ̀ ìwọ̀kọ́ nínú kọ́ oyè sùnmọ́ gan-an ẹ́ ó ṣe wípé ó dà lẹ́yìn bàtà iṣẹ́ ọ̀sọ̀ ìwọ̀kọ́ rí ta tàbí pátó ìbára iṣẹ́ ọ̀rọ̀ Ibn Hajar Ibn Hajar ti kú lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn Shawkani wá dé wọ́n lọ́sàn án mọ́ Shawkani Shawkani ni Muhammad bin Ali Shawkani àbá mi wò ní Shawkani ìlú wò ní ìlú ìmọ̀ Shawkani náà Shawkani Yaman àbá Yaman ní Shawkani. àfáyà náà ní Sọ̀nàání ẹ̀ Sọ̀nàání wá omi ní tó wá láti Sọ̀nàá ní Sọ̀nàání Sọ̀nàá Yemen ẹ̀hẹ̀ ṣọ̀kan náà fà Yemen ló ṣe ní lọ́kọ́rọ́ òun ló ṣe ìṣàrò ìṣòro òun ló ṣe pátó ìpàdé ẹ̀ fún kàfẹ́rọ̀ ọjọ́ àwọn olùsọ̀rọ̀ tó lọ́kọ́ ẹ gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ yìí kan. ẹ̀yà mùsùlùmí mẹ́ta àbí àbí mùsùlùmí ọmọ mẹ́ta ni òsìnlélà ọ̀tọ̀ àwọn àfúnṣà kan òsìnlélà ọ̀tọ̀ ẹ̀lẹ́là ọ̀tọ̀ jẹ́ sáré òfin bí àwọn mùsùlùmí àpá ta ló ṣe mùsùlùmí àpá. منتقى الأخبار هذا منتقى الأخبار نعم أنتو جاي كلام فارغ Eh, mọ́ṣídù àlùmọ́ṣídù inú tèmi àlóṣe inú sọ́lá ó jẹ́ gbọ́n padà inú tèmi àtẹ́gbà tó máa pé máa pé àlùmọ́ṣídù inú tèmi yà tàbí mọ́ṣídù jì bàbá inú tèmi àti ń jẹ́ Ahmad bin Abdul Halim bin Oni Abdul Barakadi ẹgbẹ́ òbí ni ìwọ̀rọ̀ wọn gẹ̀ẹ́sì Ahmad bin Abdul Halim bin Oni. So, grandfather Aisha, onímọ̀ṣídù tèmi yà onímọ̀ṣídù jì ọ̀rọ̀ ibùdó tẹ́mi àlẹ́ gan lè ṣe hàn lòtù àlẹ́ ibùdó tẹ́mi àlẹ́ àbí ìṣe tọ́ ibùdó tẹ́mi àlẹ́ abul abba grandfather rẹ̀ ń jẹ́ abul baraka almajidu ok ibn absalam ibn absalam jare ahmad ibn abdulhalim ibn absalam so absalamu almajidu òun ni abul baraka òun ló ṣe muntakol ahba tọ́ torí ẹlẹ́sìn ni pé àwọn àfọwọ́mọ sọ fún wa pé èyàn gbọ́dọ̀ mọ kílókè èyàn gbọ́dọ̀ mọ ìsìlá àǹfà tó ṣe síra kéèyàn tó ka síra yìí. mọ̀tàbọ̀lá akhbar tí méjì tó tẹ̀ níyà ṣe ṣàgbé ìgbìjáde tó tẹ̀ níyà náà ṣàgbé àǹbàlí ìlú mọ́tàbọ̀lá òun náà. kẹrin tó ibi mọ̀kọ́ dé mọ̀ ìwọ́n ti sọ wípé ẹni hàdí tó ń bá mú wọn dà tó ń bá sọ pé mùsàfà kùnà àlẹ́ yìí mùsàfà kùnà lọ́dọ̀ jẹ́ yàtọ̀ sí mùsàfà àlẹ́ ìtẹ́yìn mọ́ bùkọ́lọ̀ rà lè lọ́dọ̀ tẹ̀ pẹ̀lú mẹ́rin ó mì pé bùkọ́lẹ̀ àti mọ́sá àti mọ́mọ́ ahmad ní mustapha àfáàrù máa ń pè ní mustapha kan àrí ẹ́ àrí sí bùkọ́rí àti mọ́sá àti mọ́mọ́ ọjọ́ gbà wá papọ̀ ló ń pè ní mustapha kan àrí torí so mọ́sá àti mọ́mọ́ ahmad ló wá so mọ́mọ́ tóbi lójú rẹ̀ pé à kọ́lẹ̀ àti mọ́sá àti mọ́mọ́ ahmad làfá àwọn náà ẹ́ ló ń pè mustapha so but lọ́dọ̀ àwọn àbá yòókù tábàrà lè kọ́ dà tuntun so òun lọ tó tóbi tábàrà àbá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ní ṣàwùkání wá wá ṣàwùkání jẹ́ wá ẹ̀yìn àwọn ìgbà àjọ ti wá tán kọ́rùnù fi ṣàwùkání wọ́n máa tó bí kọ́rùnù padà àṣà fún first first first bẹ́ẹ̀ thirteen gan ẹ́ tẹ́ ẹ bá ti wọlé nílò àwùkọ́ olùṣẹ́ ọ̀kan ní ṣe olùṣẹ́ ṣẹ́ ọ̀kan ẹni tẹ́ ẹ tó bá ti fi báyìí tó bá fẹ́ tó bá bá disc àwọn tó bá fẹ́ discuss pé hadith yìí láwọ́yá gba wa rìjálẹ̀ báyìí báyìí báyìí lọ́pọ̀lọpọ̀ ọ̀gá fásitì bá rí ní ojú sílẹ̀ ẹni tó wá ti ṣe pẹ̀lú hadith èyí tí nínú ajá àrùsọ fásitì bá rí ní ṣọ̀ká ó bá ṣe ṣáàrù wọ́n bá ṣe ṣáàrù sọ ìbùkọ́rì onítọ̀ tí ó sọ ìbùkọ́rì láti wá ṣe láàájí ìjírá tàbádà pàtì tàbádì sàlẹ̀ ìjírá ìjírá tàbádà pàtì kọ̀kẹ́ ìjírá ìjírá tàbádà pàtì gàgà sábà pé lẹ́yìn fatu maka àbí náà pé lẹ́yìn sulu òde bíyà ní ìjírá àwọn fatu pé kára bí wọ́n mú jáde sí yẹn pé lẹ́yìn sílò òdé bí àtọ́ káwọn èèyàn ti balẹ̀ tán kẹ́nìká lọ́hùn ṣe ìjírá bọ̀ aláti máa káwá sí Mẹ̀dínà kò ní gba aládá ẹni tó ṣe ìjírá ọ̀mọ̀mú àbílà ìjọ tàbátà pàṣẹ wàlákì jihad nìyà òye dà tó fi tó fàfihàn. ṣàwọn kìtùmọ̀ ìgbẹ́tọ̀ ìjírá is closed. ṣàwọ̀ká ni wọ́n ń lo ọ̀rọ̀ pé lẹ́yìn fátó olùbárí láyé ìjírá kò bóun ló sọ náà wọn láwọn fáwọn mi náà sọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó sọ wọn á sọ nǹkan tó ń bá ti wá fẹ́ sọ tó bá ti fẹ́ sọ̀rọ̀ pàtó bá yóò wá ní sọ ọdún tó ti tóni ìṣọ̀ká ní kó pàtó bá. so iṣẹ́ tí ń tàn ajá lè dè ọkọjá kò sí ẹnì kankan padà àtàwọn tán yọ pé ní ajá lè dè yìí wọ́n yọjọ́ àyè náà àtẹnudẹ́gbẹ̀dẹ́gbẹ̀ ìjọ ọkà yóò fi yọ ọkà tán tọ́wọ́ adé yóò sọ pé ìpínlẹ̀ rí wa nígbà ajá náà kò fẹ́ káwọn tí ń jòkó tí màá tó kéèké rí lòun ti fa ẹ̀ tó ń pè kéèké rí lòun ti fa màá yìí. pẹ̀lú náà hajj àrísí sábà ìwé náà hajj àrísí sùn náà pẹ̀lú ìparí tó sọ ọlọ́run ti tún tọ́wọ́ kéèké lórí tó tẹ̀ ṣe pé ibi tí náà wà kò ní pé dàbí ìbẹ̀kú pé ẹ ẹ̀ fẹ́ gbọ́dọ̀ àti ẹ̀ fẹ́ gbọ́dọ̀ ní ìsùn ẹ̀ fẹ́ gbọ́dọ̀ ní hajj àrísí ó lè gbẹ́ tí ó pé fún ajá ìṣúná padà wá fún ilé nǹkan tẹ̀wá ẹ̀wọ̀n ẹ̀fẹ́ ti bátún bá ilé kiri ọ̀dọ́ ń dẹ́kun kọ́rí àlàyé ní ẹ̀dìrín tẹ̀wá gbàgbé. wọ́n lè gbẹ́ ni kí fún ajá kóòtì gan lòun òun kóòtì dára tó tó fẹ́ bá dọ́dọ̀ rẹ̀ kẹ́hìn padà wá kílódé áza wà ń bì àmọ́ ìfún ajá gbìyànjú ó gbìyànjú bí tíra yìí ti bátún bá ilé bíi pé àwọn tíra tó ti fẹ́ nílé lórí tó kó sí ibi pátó ìbáárí láti lè ṣàgbọ́n ìkọ̀kọ́rí ibi tó pọ̀ dé àwọn kan tó ti dé tíra wípé alùmọ̀sọ̀nàfàtù alùwárìdà ní pátó ìbáárí àwọn tíra tí ibùdó ajáre dá ọkọ̀ ní pátó ìbáárí ọdún ìṣẹ́ tíra ṣé mọ̀ṣọ́ àgbàtì bá àgbàtì bá ṣé mọ̀ṣọ́ ìwọ̀n kẹṣẹ́ àgbàtì àwọn tó ti tíra lọ́tọ̀ lẹ́yìn àtàwọn ajé tíra tó pé ibùdó ajáre tó gbà ìwáyà àwọn mí wọn ò fẹ́ kan lọ́bi tó wà pa nítorí pé ó dápọ̀ rẹ̀ bí àmọ́ ọ̀kẹ́ bí wọn máa bí náà so kí ibùdó àjọ ẹ̀fí máa bù ọ́ rí ó má di tiwa mọ̀ alágọ́tì bọ́ ó tó wá ṣe wá sùn ẹ̀ níbo mi kí ló fà á ti fi ń ṣe orí nǹkan báyìí ìfẹ́ àkóso wá sùn rẹ̀ níbi àhádé tó gbọ́dọ̀ ó fi hàn pé ó wá sàhín ó sì wà lórí ṣáàtì lẹ́yìn wá níwájú òun ti wò ó dáadáa ẹ òun wò dáadáa lẹ́yìn àti ìrọ̀lẹ́ àti ọ̀tẹ̀ kan òun sọ gbé ádìyẹ sáré àkúdà sáré ẹni wọ́n ti bá fẹ́ kafa tó bá tẹ̀ bá fẹ́ kafa tó ìbárí tẹ́lẹ̀ sọ ìgbà wọlé bọ́ọ̀lù màlá àkọ́kọ́ tán kọ́ ṣe ibùdó ajá tẹ̀ kan fi discourse sọ ìgbà wọlé ọmọ mi ó fi discourse kò tí sọ túmọ̀ wá àti ìwọ́nú hadith ìbáni Bukhari báwo ṣe tó àwọn àwọn àwọn àfá rẹ̀ àwọn ìgbìyànjú wo ló ṣe lẹ́yìn ìgbà tó pé ọyá tó bá ṣe nǹkan báyìí báàbù báyìí tó bá sọ báyìí ta àwọn ìrìnjáàlù ẹ̀ àwọn nǹkan tán sọ ẹ̀ ibi kíra lọ́tọ̀ kíra lọ́tọ̀ iṣẹ́ ń sọ lọ́tọ̀ yùn bọ́sbọ́ọ̀lù ó tó nǹkan tí èèyàn jò kó tí ẹ́ bájì sáárì là ń pè àbíkà pé sáárì èyí làwọn àfà so ibi ibẹ̀ ni mo ti ń kàrọ̀ yìí ibẹ̀ ló ti sọ̀rọ̀ yìí ọmọ akẹ́rẹ́ ibùdó hajar ní àsàkáwé ṣọ́ọ̀tù dínà sàkáwí lòun wá ń kó tirẹ̀ náà ń kó dínà ajá ibi fátólù mọ̀gẹ́ wọ́n ṣe pàdé ẹ̀kọ́ ṣàdé wípé àlà àdínà ṣe ìkànnà ẹ̀yìn ìjẹ́ dínà ajá sàkáwí lọ́wọ́ àyìn fátólù mọ̀gẹ́ àlà àdínà ṣe ìkànnà ṣe ìkùwà وهو من أئمة الاستقرار خصوصا في هذا النوع إما هو أئمة استقرار بكلام الاستقرار إن جاي استقرار náà nípa ìsìnkúrọ̀ tó máa ní à ah, mo gbé ìṣe lórí ìsìnkúrọ̀ ní àlè ìsìnkúrọ̀ sáà kí ni ìsìnkúrọ̀ wò ìsìnkúrọ̀ yóò ní rọ́ọ̀tù ẹ̀mí yóò ní mọ́tì yóò ní àmúzà. ẹni tó lárúbá rẹ̀ tẹ̀síọ́sì ọ̀rẹ́ yín pé ìwà ìbánirẹ́. Ndị tá nke kí wọn náà tún ìsìnkáàbù wọn ní ìsìnkáàbù ní ìwà ìbánirẹ ẹgbẹ́ ìwò lágbára lọ́nà tún ẹ ẹyin náà mo sọ pé kí n gbẹ ẹgbẹ́ tẹ bá fẹ́ ṣe kìyàsì wọn lọ fẹ́ ṣe kìyàsì kí ni mo máa ń ṣe ní tí màá ṣe ni pé màá fọ́ọ̀mù general rule ẹ̀wọ́n màá fọ́ọ̀mù something general general principle màá máa wá wo àwọn entities tí wọ́n jọ ní general principle papọ̀ tàbí ní tí mo fọ́ọ̀mù kọ́ ìdá wípé nọ́sùnù kúlù àbí àbí wọ́n pé kúlù kúlù muskirin haram àbí kúlù muskirin haram àbí general ìtumọ̀ ẹgbẹ́ nǹkan tó lè jẹ́ muskira àkókò àbí mo ti fún kúlù muskirin haram àbí mo wá mú ọtí tí mo mà wọ́n ní haram wọ́n wá bí mi ń pa nǹkan kan pé ṣé kiri haram ni mo wá ní yúkìr ṣé òun náà máa ń kọ́ ọ̀yà gbókùn onídàájọ́ ilé ìná onídàájọ́ ọtí torí pé kúlù mo kéré ló wí ìfúnpọ̀ pé báwo kò yíyà yẹn ti àfúrọ́ọ̀dù tó pọ̀ ló kó sí lábẹ́ àbí tó mo bẹ̀rẹ̀ láti bí jùzì kò líyà ẹ́ mo wá ń wá kíní yìí níbi jùzì ìyá àti tẹ́gbọ́n mi tó kí yá sí nígbà ìsìnkọ́l nínú kí but mo tó lọ́nà bíi tí mo lè ṣe òun lè òyìnbó pè ní deduction eh? deduction eh? mo ní ìgbàgbọ́ tó jẹ́ general principle wà ní òkè ó apply sílẹ̀ ó apply sílẹ̀ ilé náà ní but tí mo bá fẹ́ move minal juzi iyad ilal kulli bá ọ̀nà àpẹẹrẹ ìsìnkú ó ní pé ní ìsìnkú fẹ́ sì dájọ́ ọ̀nà kàwáyé mo fẹ́ sọ pé ṣe mo fẹ́ gbogbo òrò lọ́rùn tí mo sọ̀rọ̀ ìlú Quran mo wá gbogbo báyìí mo kò wọ́n Quran pé ẹni bẹ̀rẹ̀ sọ́nà bàtà pẹ̀lú Ibrahim Ibrahim Ibrahim mo lọ́wọ́ gbogbo bí tọ́lọ̀ Ibrahim Ibrahim Ibrahim Ibrahim ẹ̀jẹ̀ fẹ́lẹ́ dá إيه، وهنا إلى مثلا أرضه فإذا خفت عليه فألقيه في اليم ها إيه؟ ها فالتقم الحوت في ال فالتقم في اليم وهو مليم به يم من كده قلت وشر كده اسمه البحر شيء هذا الآن إيه آه. مثلا اوكي يجي مكانه báhàrò sábàbí ṣe yóò bá ẹni rẹ̀ màbáyá yóò bá ń sọ dáadáa ọ̀bá àwọn àtùgbọ́ yóò bá èé tí gbogbo omi ẹ̀sàmọ̀ sáfẹ́ ní báhàrò kí ni a lè pè lónìí èé sí ocean kìí ṣe odò báráfà odò ní ilá bá ń ní nahar ní river odò tó máa ń sí òun ni ẹgbọ́n mi yé náà àlìyàfún náà ìtumọ̀ kan náà but nǹkan táwọn àmà ní pé ṣe ìtọ́lọ̀ ọba nínú Quran tó bá fi lè kò sí tó bá fi lè lo wọ́ọ̀dù kan kí a bá rò ní yàpọ̀ ní kí a ní nǹkan kan ní yóò ní ìtumọ̀ kan tó fi pé ìtọ́fà tó fi lo yàpọ̀ bí báyìí ni tó fi lo bá rò bí báyìí ni jẹ́sà pé ìtumọ̀ kan lẹ́yìn tún sí náà kí ni màá wá ṣe kí wá gbé Quran kí máa wà mọ̀wádé tọ́lọ̀ ti lo yàpọ̀ ẹgbọ́n mi olùgbàgbà ah, ti sọ̀rọ̀ báyìí olùgbàgbà ti sọ̀rọ̀ báyìí wọ́n wá kó ogun ìjọba pé kí ni wọ́n ní nǹkan mọ̀ ẹ́ pé mo ti ṣe gbogbo ìsìnkọ̀rọ̀ ọ̀gbà wá dé ìwẹ̀ mo wá bẹ̀rù kí ni wọ́n ní nǹkan mọ̀ pé pé nǹkan tó wá ní nǹkan mọ̀ mo ní mo ṣe ìsìnkọ̀rọ̀ nù ẹ̀yìn ọ̀pẹ ni mo ti fẹ́ jù ní ìyá ni mo ti bẹ̀rẹ̀ yàmú ibà yàmú ibà yàmú ibà yàmú ibà gbàdúrà jẹ́ ọgbẹ́ papọ̀ ìtàn ní nǹkan mọ̀ mo padà fi gbé dájọ́ tó jẹ́ kò lí wa ọ̀nà torí ìsìnkúrọ̀. ìgbà mẹ́rin yóò jẹ́ ìsìnkúrọ̀ tán mẹ́rin yóò jẹ́ ìsìnkúrọ̀ náà ọ̀nà táwọn àfáà máa ń lò dáadáa ni ọ̀nà tí ẹ̀sìn ọmọ fi máa kí ó ní tọ̀ náà nígbà táwọn àfáà máa òkú ọlọ́wọ́ bá dápọ̀ yẹ́mù yẹ́mù yẹ́mù yẹ́mù ẹmọ tán wá rí ó wá rí pé ní gbogbo orú kùránì pàápàá tọ́wọ́ bá fẹ́ lo yẹ́mù nígbà tí wọ́n bá bá lọ tí bá sọ̀rọ̀ àwọn ọ̀bànú Israel tó bá ní ìgbàlá ọ̀bànú Israel ní yàmù wà ẹ̀rì pé tí bá ti ń sọ̀rọ̀ Musa àti Firaun ọlọ́run sọ̀rọ̀ yàmù fagashiya hun minal yammi ma gashiya Musa wá ìgbọ́ ìgbà tó sọ̀rọ̀ ya Musa náà ọ̀hẹ́rẹ̀ ìlà Musa náà dé yìí fàídà kìtì alẹ́ yìí fàlkìhì fil yam hmm? Yunus wọ́n ní sàtàkàtà ọ̀lọ̀hójú fásitì ọkùnrin rọ́bíkà wà látàkùn kàfáìbìlì ó ti náà dáwà mùsùlùm láwọ́lá ń sàdárọ́tọ̀ ní ìbàtún mi rọ́bí lánàá bí sàbìlì ara àwọn mùsùlùm fàlítàpà òtù ríẹ̀lì yẹ́mi wọ́n wà mọ̀lìm ní france sọ tọ́lọ̀ bá ti ń sọ̀rọ̀ ń pa àwọn tó wá sáwájú wa bìfọ́ ní oṣù yẹ́mu bóyá àwọn bàbá Israel ní adírú kí sọ̀ táwọn bàbá Israel náà fẹ́ kan wà ẹgbọ́ ẹnu kìsọ̀ tó gbé nìsín bọ́yá nínú báíbù àdúrà àwọn jù àwọn náà mọ̀ pàì lọ́lọ́wọ́ bá lo yámù ẹ́ yóò lo báhùrù àti yámù mẹ́ bọ̀ kò ní lo yẹn outside the any kìsọ̀ tí ànábì fi ń bá àwọn kìfèrè sọ̀rọ̀ ní ìtumọ̀ kan pé wọ́n máa tán padà wọ́n

pẹ̀lú òfin tí mo ti ní kíkọ́ mo lọ lè wọ́n náà jùlọ bá ti lo yam yam yam yam yam gbà tí bàbá àkókò papọ̀ mọ́ ọ̀dọ́ tí wọ́n ní nǹkan ọmọ mo padà wá sí mú kọ́ ìdá tó ìyá ilẹ̀ kò lí ìyẹn náà ní ìpẹ̀lẹ̀ so the opposite ẹ̀rí kìíyà òun ni à ń lò níbi sáyẹ́nsì òun lẹ́nu lóbi science òun lẹ́nu lóbi social science ẹ bá test observation ẹ mọ̀ wò pattern ẹ tẹ́bọ́ bá wọ́n study pattern ibi pattern ló ti mú general rule wá ẹ nísìnyí báyìí kí n fún ilé example wọ́n fẹ́ sọ pé níbi ah mo observe kìíní kan wò ní stéèkì kan ní nàìjíríà mo rí pé mo gbé àwọn tí mo fẹ́ dápọ̀ yìí nísìnyí ó kọ wọn mo wá pẹ̀lú ẹ̀ nǹkan tí gbọ́dọ̀ pa tó gbọ́dọ̀ jẹ́ pé mo gbé á ẹnìkan bẹ ti ń jẹ́ Fálànà mo gbé pé ẹ̀rọ kò ọmọ ìlú wo ni wọ́n ní àpèjì Fáyẹmí wọ́n ní èjì ẹ̀ Fáyọ̀ṣe wọ́n ní èjì Fáwẹ̀ ìní wọ́n ní Òǹdó Fálétí wọ́n ní èjì jù pé ó dà pé nǹkan kan bẹ̀rẹ̀ pé ìfá yìí ní tó bá ti mú wọn kéèkì tí ó bá bá ìfá ní palé gidi o ṣẹ́gbọ́n pátá ni mo sọ́ di ìtàní ṣe kí ó gẹ́gẹ́ nu káwọn àbá tó ka tíra wọ́n sọ́ di pátá pátá ó mú túmọ̀ sí dictionary ò lè mú wa òun lẹ́rí fẹ́ni gbogbo ọ̀rọ̀ tó sọ́sọ́ ìdí pẹ́ but àwọn ṣe mistake ni wọ́n ṣe kọ́tọ̀ ń tàrí fi ẹ̀rì fẹ́ máa gbọ́tàn kan tó máa sọ pé ah kí là ń kó bélò sí lọrin ẹwà àwọn ọmọ sọ pé kí là ń kó bélò sí lọrin àwọn tó wáá ṣe fíìmù ẹ̀ wọ́n àwọn fèrè wọn kò pé lábáyá sí lókọ̀ jẹ bélò yọ̀ọ́nà bélò yọ̀ọ́nà bélò ẹ̀ wọ́n fẹ́ fi púùpù kí là ń kó bélò sí ní Ìlọrin ni ẹgbọ́ pé ah ó ṣe fi kúrò ẹgbẹ́ jẹ́ bélò bélò bélò báwọn ìsìnkú àwọn ṣe pé màá sọ́ di pátá nǹkan tí a ah, ń gbọ́dọ̀ ní nǹkan kan ìkọ́mọ́ ìsìnkú àwọn máa ń pè ọ wa lè jẹ́ ìsìnkọ́ ọ̀tám ìsìnkọ́ ọ̀nàfẹ́ nínú àwọn tó máa ń lò dáadáa gan-an nínú tẹ́lẹ̀ ara ṣùgbọ́n ọ̀tá àwọn àfáà irinṣẹ́ wọn náà nùnà irinṣẹ́ wọn torí pé yẹ́n pé kìí ṣe irinṣẹ́ ọ̀lẹ ìgbé ní ìsìn báyìí ọ̀rọ̀ tó fẹ́ sọ ní ìsìn báyìí alimọ́nù sàkàwé rahimah ọba ọmọ kéwòn على أن شيخنا شيخ هو وهو من أئمة الاستقراء كلا الوقوع غير في يوسف ìtumọ̀ ẹni pé kí mú hajj àti olè mú wa pé kí ló bá tí mọ̀kànlẹ́ fi ṣe kiri yóò lọ sọ́ọ̀dì gbogbo bí tó fi pé yóò lọ mọ́ àdìsẹ́ ó sọ rírí kàró báyìí bọ́ padà sí wáṣọ lẹ́rí báyìí yóò gbìyànjú wájú ó sọ orí ẹ̀rí àwọn ọ̀sán tí wọ́n kò jọba fún kí wọ́n ní nǹkan ọmọ ó pátá rẹ̀ ní nǹkan báyìí ló fi ń ṣe ìsìnkúrọ̀ ló ṣe pé àfa àwa mi ní àìmọ̀ ti lè sẹ̀kọ̀rọ̀ nínú àwọn àìmọ̀ tí wọ́n ń lo ìsìnkúrọ̀ ní ìtumọ̀ pé tí wọ́n lo ìsìnkúrọ̀ yóò lè kà nǹkan gan oníyọ̀lẹ̀ onímọ̀ wá ń sà sábà sọ pé ní sábà sọ pé ẹ dákun ṣe lóòótọ́ ibn hajj rahimahullah tó bá sọ wípé tó bá sọ pé sheikhul islam ta ló bà lérò tó kọ̀ pé bá mi gbé tíra ẹ̀rọ hmm? ó lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó bá ti ṣe sheikhul islam okay number page two seven page three ìgbà náà bá ti rí gbogbo ẹ̀kọ́ kúkúrà uh, lágbájá islam nàìjíríà rẹ̀ ta ní mú tábàlà kọ islam tó kàn láàrin àwọn sunna aláwí ibn hajj ibn tẹ̀mí rẹ̀ mọ́ pẹ̀lú mọ́ ṣe mi tẹ́kì ọ̀ ibn hajj rẹ̀ bá islam ó gbà láàfáà náà láwọ̀ àmọ́ ẹ̀kọ́ rẹ̀ kò ṣe قبل عباس المنصور أبي شيخ تقي الدين فذهب شيخ تقي الدين أما في شيخ الإسلام آه آه شيخ الإسلام باو فلو بيت الحاجة شافعية المذاهب دي ابن تيمية حبلين هنا بيقول لهم شيخ الإسلام فهو يرى هم شيخ الإسلام وبقى جاوب ó gbada kọ ṣéfù islam ẹ̀ńtà àti ṣéfù islam ní kò sí pé òun ló jẹ́ ṣéfù àwọn ṣàfihàn ẹgbọ́ pé kọ́ di kùdọ́tà àwọn ṣàfihàn à ń pè ní al-Bulqini Sirajuddin al-Bulqini Eh, ní ibùn ajá ń pè ní ṣe òkè bá ti níbi tí náà rẹ̀ tó ní ọ̀kọ́lá ṣẹ́kùl islam kìí ṣe fún tèmi àmọ́ ti tèmi àjò ibùn ajá ni máa sọ̀rọ̀ torí pé àfa àyẹn ìrọ̀jì dí láti Umar bọ́ọ̀lù hafbun rọ̀fúlán alburki òun ni àgbà àfa àwọn ṣàfihìyà ẹ̀gbọ́n mi tó nígbà tó náà jáde sí jẹ́ ṣàfi àfa islam tó wọn bá wọn pé ẹ̀yin islam sí so tó ń bá sọ tí Suyuti Jalaluddin Suyuti alimọ́n Suyuti tó ń bá dákọ̀ Sheikhul Islam bíi tíra àtẹ̀ ní sàtìlẹ́bù rọ́wí Ibn Hajar ló pé Sheikhul Islam kẹsẹ̀ tó tẹ̀lé àwọn tí ìdí bá fi Sheikhul Islam òun wá lẹ́yìn Ibn Hajar tó gbé ṣàfihàn bàbá blamage Ibn Hajar ní Sheikhul Islam ṣe albulokere ni Sheikhul Islam Ibn Hajar tọ̀ lọ́dọ̀ ti wá ara ìrìnsìn ìgbòtẹ́ yóò yára ìmọ̀ òwá ìṣẹ́ olùkọ́ ẹ́ ọ̀kẹ́ gba jẹ́ ẹ̀ tó ní pé àwa àwa máa gbòtẹ́ yára ìmọ̀ òwá a ti gbà fún a ti gbà fún máa rẹ̀ ọlọ́run tó ń kọ́ bóòlù ẹ̀hẹ́n so àwọn òfẹ́ kan mọ́ ṣẹ́kù láàbù ní ìyàtọ̀ sí tẹ́lẹ̀ àbẹ́ tó bá kéwù ó wọnú ẹ̀ka ẹ̀hẹ́n tó bá kéwù ní ìtàn Bàbá dé ìlànà jẹ́ àwọn ní àwọn àgbà. Bàbá mi dágbà bọ̀ wá. Nílò ọ̀nà ọ̀nà tó fẹ́ ṣe kan lọ́jà abẹ́rẹ́. Ṣàbá àwọn ọ̀gbìn ní alájẹ́ àgbà. Hmm? Alájẹ́ àgbà. Bẹ́ẹ̀ bá rántí nígbà náà, bàrísà náà ń jẹ́ alájẹ́ àgbà. Tọ́ bá rí gbà yẹn láti gbà yẹn láti kéré wọ́n wá gbé báyìí sàwọn sórí rédíò wọ́n fẹ́ à ah, wọ́n fẹ́ ṣe ìtàgé òfin wọ́n ní ah, alájí àgbà di alájí àgbà wa kó ẹ sọ mi ẹgbẹ́ àwòkọ mi fún alájí àgbà yìí ọ̀kan táwa mọ̀ ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ pé sọ̀rọ̀ òun náà sábà tó náà sọ̀tọ̀ alájí àgbà tiẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀tọ̀gbá lọ́dọ̀ tiwọn ọ̀ nítorí sàtáwọn náà fi sàlájí àgbà lọ́rin àfáàgbà ni ọmọ yìí àfáàgbà ẹ eh, sábàdà kọ ṣé ìgbàjú bàdà bẹ àfàgbà sábàdà kọ eh, àwọn bẹ̀rẹ̀ rẹ ṣé ìbẹ̀rẹ̀ rẹ àfàgbà ẹ eh, mo bá ti kà wọn. tọ bọ sẹ ma pé nígbà tó ti rí àwọn ṣé káwọn gbé ẹwọn àfàgbà ti ń súnmọ́ ara wọn lọ́la fún ilé gbàgbọ́ ara wọn. tó láti lo jùúlẹ̀ pé náà fún شيخ الإسلام ابن تيمية رحمه الله وهو شيخ الإسلام الحق، شيخ الإسلام مجوزا أما كان تبا يوسف مجرى طبعا إن مجرى تعرف هذا هو بيع كما قال شيخ الإسلام شيخ ماذا كما قال شيخ الإسلام ابن تيمية شيخ صلى الله عليه وسلم قال شيخ الإسلام ابن تيمية شيخ عبد الرحمن ناصر السيدي كما قال شيخ الإسلام ابن تيمية ها tí ọmọ akéwà àgbà ọmọ akéwà ابن تيمية àfàrà yẹn lọ́kọ́ yìí شيخ الإسلام bàbá rẹ̀ náà níbi àti níbo mi ìyẹn náà bẹ́ẹ̀ nù kan tó dá wàhálà rẹ̀ fáwọn yẹn ibùdó kọ́ yín bá sọ lọ́kọ̀ọ́kọ́ Islam ṣẹ́kù sọ̀nà ẹnu bẹ́ẹ̀ rẹ̀ àmọ́ nípò mi èyí kò bẹ́ẹ̀ bá mo lù sílẹ̀ àti máa ń sọ ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ káàkiri ṣẹ́kù Islam ṣẹ́kù rà wọn fẹ́ gbóhó ó wà hàdé ìbọ̀ ẹ̀ wàlàkín náà àkọ́ àhábò ilé àwọn bàbá yẹn gbogbo ṣẹ́kù islam bá wà ní ọ̀nà ẹni tí ń wí ní abu ismail al-harawi abu ismail al-harawi ló ṣe ìdíra manazilu sàlẹ̀rí ibn qayyim wá sí madariju salikin ní lórí but abu ismail al-harawi sì ti súnfì ó láwọn ó sì ti súnfì ó gbìyànjú kan ìtàkùn tó ṣẹ́kù islam pé òun ló lè lórí àwọn jàmíyà nílùú ẹ̀ ọmọ yẹn bá jẹ́ al-harawi ó mi gbọ́ mọ̀ harọ́ọ̀tù ní ìsìn òyìnbó ń pọ h-a-r-e-t harek currently right ọ̀rọ̀ ọ̀sìn náà wájú ọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́tì àti táàmù ṣùgbọ́n Afghanistan lọ. tó gbogbo àwọn ìlú yẹn là ń pè ní kóratá papọ̀. so Abu Ishaq al-Harawi àǹfààní àpàlàlà ó gbìyànjú pọ̀ gbìyànjú gan-an òun ló ṣe mọ̀nàdúró sa nínú ọ̀gá ìlú ìgbà yóò kalẹ̀ kí n ti lórí lọ́tọ́ kó sún bí ó sàṣọ. àmọ́ ìgbìyànjú tó ṣe ó gbìyànjú gẹ ìgbésà ọjà àníyà gbìyànjú ìgbésà ọjà àníyà tó kí làwọn àbá máa wá ń ṣe kí ẹ̀rọ ìjẹ́pọ̀ fún wa ó ní pé ha ìwé tó gbìyànjú ńláńlá láì gba ó ti fi hàn bá èèyàn dáadáa ni ó fẹ́ràn ẹ̀sìn ẹ̀sìn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó bá fi ọjà àníyà lé ó bẹ́ẹ̀ sì jẹ́ yóò bá yé jẹ́ yóò bá kídà àwọn èèyàn jẹ́ ẹni yóò wá lé lórí wọn tó rẹ̀ ní ṣẹ́kù islam lọ. ọ̀rọ̀ súnjú tó wá kó sí yìí nǹkan ó sì wá kó sí àwọn yóò ti òfin bóyá torí ìgbìyànjú tó ṣe ń bẹ̀ ọ́nà kan ká fún gba gbogbo ìyókù náà papọ̀. lẹ́gbẹ̀ẹ́ pẹ́ ìwà àgbà àmọ́ àbá àwa ni wọ́n ó lórí bá kó sí àwọn nǹkan tí ìta bá sọ tábà bẹ́ẹ̀ túmọ̀ rẹ̀ ta lè fún nítumọ̀ tó dá wa dá bóyá wọ́n mìíràn láì áàpù èyí táwọn bá rí ọ̀dà rẹ̀ pé áàpù tí wọ́n ló zo òun ni màdárì sàlìkì ni wà lórí tí wọ́n màdárì sàlìkì tó wà lórí òun lè mímọ́ bí sọ pé kéèyàn sọ wípé wọ́n a lè yín rárá èmi ò gbà yìí ẹ̀gbọ́n èmi ò ẹ gbọ́dọ̀ yí lórí ẹ̀ wọ́n yẹ kó tó ṣe gángan lórí ìdè ẹnìbọ̀dì tó bá sọ kò lè ti ìfẹ́ ni torí àtàkà àwọn àbá tó ti wá gbáwájú ẹ̀ tóun ó sì lè lẹ̀ wọn tí ó sì kó wọn tó ìbáwọn títí ń kó sì kó tó àwọn náà yóò dìgbà tó ṣe tí kò yé mu ní àbújá rẹ̀ nígbà tí èyí yẹn pàápàá ní kébí ẹṣẹ́ Islam ó lẹ̀ ni pàbí sọ́nà àwọn olùkọ̀ súnfí ó kó títọ̀ sọ́wọ́ ṣùgbọ́n ó gbé jáhàn ó sì fi máa hàn against àwọn jàmíyà pé ẹni tó bá fi lè sáto jàmíyà mistake lórí àjẹkùn bóyá bí ààrẹ àwùjọ ìlú ti bá súnfí tó náà fara rẹ̀ ni yóò wá wọ́rọ̀ rẹ̀ tó bá sọ̀rọ̀ fún ẹ pé ó bá lónìí túmọ̀ tó dà yóò fi bá yà kọ́ báyìí ní ṣẹ́ẹ̀kì mí èyí tó bá ti túmọ̀ yóò kọ̀rẹ̀ ẹ̀jẹ̀ lórí sàkàyẹ̀ so that káwọn èèyàn má fi gba aburú tí abífàlà farawí tó kó sí gbọ́n papọ̀ mọ́ dáadáa tí wọ́n màmá ìdáhùn ṣe ẹni òbíin abífàlà farawí ní Ibn Qayyim ń pè ní sheikhul islam sheikhuna wa habibuna lakin al-haqqa ahabbu ilayna minhu abífàlà olómi ní ti àpò ìkéṣe Ibn Taymiyyah ọ̀fà hmm? ìkéjì the same Abu Ismail harawi òun ní kò sẹ́ni àtọ̀ ń pa rẹ̀ nígbà tó fi pa Abu Ismail al-Harawi ah, amaluhu khayrun min amaluhu khayrun min ilmi iṣẹ́ rẹ̀ dáa jù ni pé ó gbógun tàwọn jà ní ìṣẹ̀rẹ̀ àmá ìmọ̀ rẹ̀ tó kọ sínú àwọn tíra rẹ̀ tó ṣe yá. Ah! Báwọn tí máa ń ṣe ìsọ́ọ̀tún kéèyàn wá dé ọlọ́nìkan pé wọ́n ló yẹn nìkan ó sì kó sí nǹkan kan pé tọ̀ ṣé ìwọ́n fẹ́ dúró ti rú yẹn máa fún lẹ́sàmpù já lọ sókè tó ọkọ lẹ́bùn kọyìn mọ́ yóò ní ẹ ìwé ẹ tó bá lọ́dún kọyìn sọ́kè mi náà lórí mi náà ń tàbí láàyè ilé tó fẹ́ fi àbálẹ̀ sọ ara sí mi ló fẹ́ gbá wọ́n náà ti mọ̀ pé irú rúùsẹ̀ wá ń gbé kalẹ̀ rúùlù tí ọba ń gbé kalẹ̀ tó fi ṣe báyìí rẹ̀ mọ́lọ́pẹ́ ibùkọ́ ìmìnira gan kó sí ní kó sí kílẹ̀ rí rúùlù yẹn báwọn kọ wí tó ibi tá a ti lọ ní ọ̀rọ̀ Sheikhul Islam láti lọ hmm? Sheikhul Islam Abu Ismail al-Harawi Sheikhul Islam Ibn Taymiyyah وهو من أئمة الاستقراء خصوصا في هذا النوع إما هو أئمة الاستقراء ابن حجر يقول ذكي موجودي بخاري في المبارة يمدي البخاري كان في اللي تجيو سنده تكي كبايل من so تبا سو قياسي deduction أما في استقراء ني induction tí kìí yá ti bá analogical deduction then istikra ó máa jẹ́ induction hmm? so ọ̀kan minal kulli ilal juz'i ìyẹn ní kíni ìyẹn ní kìíyà minal juz'iyyati ilal kulli òun istikra so tí ìfàkọ́ ìwà tó wà wà mí àyè mọ́tò istikra ìfẹ́ sọ pé ṣéèkù wa ó ti ti tàtàbò tàtàbò ni wọ́n fi ń ó ti tẹ̀sán gbogbo àwọn àyè tí Bukhari ti ṣe nǹkan yìí ọwá fi fọ́ọ̀mù kiri rẹ̀ tó mo ti kọ́gbọ́n rẹ̀ èyí tí ma ń ṣe ní pé tó bá ti ṣe báyìí tó rí ìkan báyìí ló fi ṣe ìsìnkọ́ ló fi gbé jáde bọ́sì Bukhari ò sá sọ̀rọ̀ Bukhari ò kọ́ sí tó hmm? tó ìsìnkọ́ ní pé kí ni bẹ́ẹ̀bù ló jẹ́ kí ni pélò ló jẹ́ ìsẹ̀kọ̀rọ̀ kí ni bẹ́ẹ̀bù ló jẹ́ kí ni pélò bá ló hmm? jẹ́ ìsàkọ̀rọ̀ yóò jẹ́ kò jẹ́ ìsàkọ̀rọ̀ àdámọ̀ ẹgbẹ̀rẹ̀ kò ní jẹ́ ìsàkọ̀rọ̀ àdámọ̀ استقرام استقر استقراء. àn hamza yóò láti jáde níbi ìsìfọ́ àlẹ̀ dóò inú fàtí mo fi point out ni pé àtà inú tíra náà mistake muhammed ìsàkọ́rọ́ àlàwọn nǹkan náà wọ́n sọ wa ìsàkọ́rọ́ wẹ̀ kú jẹ́ kò jẹ́ ìsìkọ́rọ́ àn ní ìsìnkú máa sọ fún yín ní ìsìnkú ya lágbájá ọba ṣe ọba fẹ́ ìsìn báyìí kí ni wọ́n pè lágbájá ó fẹ́yìn tó tàbí ẹ̀yìn rẹ̀ wà fẹ́ ẹgbọ́n rẹ̀ wà kalẹ̀ kí láà ló ṣe ìsàlọ́ kọ̀ kí ni mọ́sáàrù ìsàlọ́ jẹ́ ìsìlọ́ àn ẹ̀ńtẹ́bí bá ń kú tọ̀ lẹ́gẹ́ استلقى يستلقي استلقاء ẹ sọ tí èèyàn bá ṣe ṣẹ́rí ẹni ó bá ṣe wípé ìsákọ̀rọ̀ àbá ni sẹ́mọ̀ tó yẹ kí mọ́sá rẹ̀ jẹ́ yóò ní táàmù ìgbótọ̀ yóò jẹ́ ìsìkọ̀rọ̀ àtàn wọ́n tẹ́bá lọ pé ìsìkọ̀rọ̀ án ó rí pé kò kan ní alfi anzai nísìnyí wọ́n sọ pé nìsẹ́ ismọ̀ ìsàkọ́ọ̀hà ó kọ́ sí ọkọ̀ ìrù jáde tọ̀kí ni mọ́sálù ìsàkọ́ọ̀hà ó jẹ́ ìsìkọ́ àtàní yes mọ́sálù ìjáde ìsìkọ́ àtàní ẹ́ tí máa sọ pé mọ́sálù jẹ́ ìsìkọ́rọ̀ àǹtẹ̀ kò lè jẹ́ pé ìsàkọ́rọ̀ à ẹ́ ìsìkọ́rọ̀ àtà bọ̀tà pé ìsìkọ́rọ̀ ni mọ́sálù tó ń pè ìsàkọ́rọ̀ à sọ ẹ́ ló sì tẹ̀lé òtọ́ mi tíra táwọn náà máa ń lo ìsákọ̀rọ̀ à torí báwọn kan náà ti lè tẹ́kì àwọn kan látẹ̀lé wọn lé lórí ìsákọ̀rọ̀ ìsákọ̀rẹ̀ ìsẹ̀kọ̀rọ̀ à hmm? torí ẹ̀ láwọn ẹ̀bùn òfin bóyá ìtumọ̀ ẹ̀ ní pé bóyá kọ̀rọ̀ à ní torí wọ́n ti rí pé ìsákọ̀rọ̀ à wí yàrá ìsákọ̀rọ̀ gangan lẹ́ẹ̀kẹ́jẹ́ ó ní àfá àwọn mìíràn ìmọ̀tòlè ìsìnkúrọ̀ kò tún gbọ́ sí other now especially nírú kaba yìí tí ìmọ̀ ìpinnu ajé àgbàfẹ́ mọ̀ kọ́ sí lè wọ́n Bukhari yóò ṣe ìsìnkúrọ̀ tí bá ń gbé sọ ìlú Bukhari bá ń gbé sọ ìgbà mọ̀ fẹ́ kà kà kà kà pé ok ó lo yáàpùlù yáàpùlù yáàpùlù yáàpùlù yáàpùlù ó oh, ìjọba ni wọ́n ti yáàpùlù ok mo fẹ́ wò pé Bukhari bá dàpọ̀ Muhammadu kan tí ò sọ Muhammadu tí ò sí ní sáré tá Muhammadu yìí jẹ ó ti mọ́ ókè hadithi ọ̀nà mélòó ló ti mú wá ní bukari ọ̀nà méje jẹ́ lọ wọ́n yóò ẹ̀kan dá ọ rẹ̀ ń bò mí tí ó fọkọ̀ ọba rẹ̀ sí tí ìfà bóun náà lè wí wíwà ẹ̀yìn tàtà bóun yẹn tàtà bóun náà fi ṣe ìṣẹ̀ kaba ẹni bàtí wọ́n ti sáyẹ́ǹsì yóò gbé wọn kéwù àwọn àbábẹ̀ kan máa ń lò wọ́n yẹn bàtí wọ́n ti ṣe sáyẹ́ǹsì ọ̀bá ti mọ science social science observation wọn is based on tàtà bọ̀ tàtà bọ̀ ó ní wọ́n ń sọ́ tẹ́wà fi lè rí ọ̀hán náà ti mọ̀ ṣọ́nkà lókùnrin àti mọ́ni lọ́kàn tẹ́yìn ọ̀bá rẹ̀ nìkankan rí tó dé rùfìlà méjì tó wá rí mi tí mo dé àwọn àjọ ń sọ̀rọ̀ ọ̀nà àkànṣọ̀rọ̀ àǹtán ní fún àwọn ọmọdé oníjọ ní ọmọ lọ́rin inú ọmọ ìṣàlẹ̀ mọ́rin nǹkan sí ó fún wa pàdé lómi bá bí oṣù kan ó fún gbórí fìlà ìṣàlẹ̀ lókùdé wọ́n tó sọ̀rọ̀ ní ọmọ lọ́rin ẹ̀dùn inú ìṣẹ̀lẹ̀ tí wọ́n pín fìlà yìí lọ́rin ẹ̀rọ tó fẹ́ẹ̀ nìkan ṣé ẹ̀yin ọmọ lọ́rin ilẹ̀ ọmọ ń dé bílà yẹ pé yóò béèrè yóò ṣe ká ìgbà tó ní èèyàn mẹ́ta báyìí ó ẹni tó ṣẹlẹ̀ pé nígbà kan ẹni ní wa ní gíga lọ́rin ní IDPU ni wọ́n pín bílà wọ́n pé pátá ló fi ọ̀pá ah, kò bọ̀ so ìmọ̀mù sọ̀káwí ọ̀lá kan sọ ọ̀nà àjà pé nínú àwọn àyẹ̀mọ́tò ìtẹ̀kọ́rọ̀ ni kí ni ìbùnà àjà ó mú kàdísì wa mọ̀ aláfà ìsígàtò tàmùrí ó tún wá ṣe wáṣù rẹ̀ níbò míì ìtí tí ń ṣe bẹ́ẹ̀ ò ní pé anáhù láyà sáfì àfáàdà ṣẹ́kù wá sọ ìgbà ọjà pé anáhù láyà sáfì kò láhù mẹ́sùlù dárí irú kan yìí ò lè wá by coincidence ju pé ìlà àìsàn aláfọ̀hù bìlmáàna pé ìbá rí pé Bukhari ó ti mú hadith tó wá sọ ìlọ́dọ̀ wa yóò wá ti tààlí pẹ̀lú bánà kéèsì pẹ̀lú lọ́fù hadith tó bá ti ta ní pẹ̀lú mánà ni ó lo sígọ́tù tọ̀mírì pé gọ́sì mánà yìí gẹ̀gẹ̀ kọ́ ni láwùsù tànẹ́bì kò máa fi gbá òun mú pé àdíìsì kan mẹ́ta níbi sọ́báyìn wàyí ń kẹ́rọ ànà nàbí sọ́sọ́là kọ́ọ́l tó bá níbi àdíìsì gẹ̀gẹ̀ yóò àti wá sílẹ̀ bọ̀ ó fẹ́ lo mánà àdíìsì láti fi tàbí ìfù sọ pé mánà àdíìsì ló bá lò tí kò lo láwùsù àdíìsì yóò lò sígọ́tù tàbí especially tó wáyé kó bá ti wá sílẹ̀ ń bò mi

anabi sallallahu alaihi wasallam tawaddo'a mimma zadati mushrika bẹ́ẹ̀ sì pé pé obìnrin tí kìí ṣe mùsùlùmí ló jẹ́ mushrika lónìí anabi sallallahu alaihi wasallam síbẹ̀ tó máa sọ ọ̀rọ̀ ẹ̀ kí ni wọ́n fẹ́ fi kú máa mú ọ̀rọ̀ ẹ̀ wá wọ́n fi kú ipe ipe pe a ní àwọn mùsùlùmí èjì náà yìí àbí ojú ẹ̀bí tẹ́ bá karú ẹ karú hadith ní ìgbòlómù ọ̀rọ̀ ana yóò sọ tàwa bọ́ ní mazada kẹbí lọ́sùlẹ̀nà kò sáà ní kẹta ní jẹ́lẹ̀ o ó bá sọ pé bẹ́ẹ̀ ọ̀rọ̀ olùkọ́ lọ́wọ́ yìí ẹ̀ lè tẹ̀sí ẹ̀kẹ́ kan sọ́kẹ́ tó wàá gbéyà o ìtàn tó gùn ni ànábì tí a gùn ni kò lára ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa ànábì náà wá sálù àlá kéèké bó ṣe wá lò fẹ́ bóyá àdíjì wá pé wọn náà sọ tàbí kákọ̀ ọgbọ̀ tàyí wá torí àdíṣẹ́ ọ̀kan yìí yà báàbù lábẹ́sẹ̀ ó kéèké nǹkankan tún máa nǹkan tó ṣẹlẹ̀ nínú tàyí pẹ̀lú èdè tèmi tọ́lọ́ kò ní takò onígbogbo ṣe ẹ̀sẹ̀ sọ́ọ̀rọ̀ àdíṣẹ́ tó níjọ́ tí nǹkan rí bá mú wá nǹkan tó gùn ẹ́ tó ṣe ìpèsọ́ọ̀rù kí náà kámẹ́ta àgbọ̀yé ń bẹ̀ tí mo wá fi ṣe tàbí ó lè lóru nílẹ̀ torí pé tó bá wá lábùsù rẹ̀ olè máa rí lábùsù rẹ̀ ń bẹ ní àdìs kankan tó kàn wá parọ́ pé ìkùnkan rí òkú oṣù rọ́bà ẹ̀hùn ìtumọ̀ rẹ̀ ló ń fún ẹ báyà mo wọ́n ìtumọ̀ bí mo fẹ́ fi sọ́ọ̀tẹ́ bàí sáà tó bá wà ní sọ́fà àdìs báyìí ní rí ìfà sí ẹ ti rí níbi tó bá ti ṣe sọ pé nínú ajá sọ pé méjèèjì yẹn ẹ́ pẹ̀lú ìṣẹ̀sọ̀rọ̀ onímọ̀ bí ṣe bẹ́ẹ̀ pé ó lè lọ sí ẹ̀rù tàbí rí níbi tàbí but kó lè ṣe wá sí rẹ̀ níbo mi fún ṣe gbóṣùwà pẹ̀lú rẹ̀ ọ̀dà ríndì tó wá mú tó ṣe bẹ́ẹ̀ níta ìyẹn mú àdìsí wá bí lọ́wọ́ ẹ́ ìyẹn mú àdìsí wá bí lọ́wọ́ àbí mo ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ibnu ibnu Bukhari ní kó ti rẹ̀ ibnu hajar rahimahullah but bó ti fún àwọn kan ibi tí mo hajar ti sọ ni adil sáré ẹgbọ́n bọ́ọ̀lù aláwọ̀kọ́ tó ṣe fún pé ó fi sọ́ọ̀dì sọ́ọ̀dì sọ́ọ̀dì yẹn but kí ni fún hajar yìí gangan ẹmọ bọ́ọ̀ ìgbà tí hajar ń pín sílẹ̀ sí Imam Bukhari mọ́ bí ń ṣe mọ́ aláfàkọ́ níbi tí làwọn aláwọ̀kọ́ rẹ̀ ó ní àdìsí sẹ́yìn bọ̀dì tọ́lọ̀ bá ṣe rọrùn fún sẹ́yìn bá fẹ́ mọ̀ tọ́lọ̀ tọ́lọ̀ ìyẹn gbọ́dọ̀ ká mọ̀ tọ́jú náà ẹ̀wọ̀n hádìí sáré àdìgbòdà sáré ẹ̀yẹ wọ̀rọ̀ ká ọmọ ká díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí wọ́n bá lọ rẹ̀ wọ́n ti ká tán òyìn òkú bẹ́ẹ̀ ọba ká òlè máa ń ka tán pa sọ èyí sọrí yẹn tó máa gbọ́n táwọn mìíràn sọ̀rọ̀ ẹ̀ ọmọ níbi adìọ̀sáré alfáṣọ rọ́bì ó ní tí bàyá ní sábàbí tí ìrọ́dì nílì àhàdì ìlú aláwọ̀ marfu'atan wa mawqufatan wa shari'a àkàlẹ̀bàlẹ̀ òun fẹ́ sàlàyé rízì kí mọ́ bùkọ́rí tí mú àdìsù aláfọwà wọ́n yóò mú wá ní mọ̀fúnwá ní àbúrò wá ní mọ̀fúnfún ní àti òun fẹ́ sàlàyé ìdájọ́ tó lọ pẹ̀lú ọ̀sán sẹ́yìn gbogbo táà ti sọ láti jọ́ta

sọ̀kọ́ ló kó bára rẹ̀ wọ́n ló lọ́wọ́ àwọn ọlọ́run ìwọ ló sọ pé tọ̀sí yìí ṣé kí ìbèbí náà lábàá gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ṣùgbọ́n a ní ìdìmọ̀ rẹ̀ à ó yàn pé bọ́wọ́ nípa mi tí tí ó mọ̀ bá tọ́lọ̀ fi ṣe ká níbi rúùmù ẹni ìgbìlẹ̀ jẹ́ kéèmì láíláí. so níbi ọ́dà bá bu fásitì yẹn ní ìbájá wa sọ pé ó wá ní wọ́n sí ìgbọ̀tò fáàníyà wàhíyá sí ìgbọ̀tò tàmùrí mò ń ka ọ̀rẹ́ إلى من علق قال وقت يقوم سيتعلق تعليق صدى لك كذا أو يبقى صحيح لا تقدر تبريد لكن فيه ما هو صحيح وفيه ما ليس بصحيح على ما سنبينه إذا هي صحيح وعند إجي صحيح من إذا كتب سلايف فأما ما هو صحيح فلم نجد فيه ما هو على شرطه إلا موالي الإنسان èyí tó wá jẹ́ sọ yìí tí mọ́ Bukhari sì tún ṣe tààlí pẹ̀lú sí ọ̀rọ̀ tọ̀mùrí fàlámùnà jírí sí ìyàwó orí ń bẹ̀ nínú tó pọ́ sí ilé ìsìnkọ́ọ̀nù àwọ̀ orí àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àrí ń bẹ̀ ẹ́ léyìí tí láyá sáàrù ìdáríkà ẹgbẹ́ ọwọ́ jajnáàmù alfẹ́ bukari láyá sáàrù ìdáríkà kí ló sí káàkiri tàbírin fún kàtọ́wà lórí ṣáàtù rẹ̀ ẹ́ ìlà àìsù yúrí ìdáríkà alhadith almu'allaq bil ma'na àti ọ̀pá ma'na ló fi ṣe tààlíkù ọ́n ní òfúwa mọ́lẹ̀ yìí wọn ẹgbọ́n mi ọ̀rọ̀ yìí bí máa jà ọ̀gbọ́n ni òun ọmọ kéwù rẹ̀ paraphrase tọ́tẹ́ bá ti wọ́n mọ́ ẹ̀yọ́ ti sẹ́yìn gbàtọ́wọ́ tí ò rẹ̀ sọ ọ̀rọ̀ tó pọ̀ ní ìtumọ̀ kan ni òun lọ́nà méjì ni pé nígbà tó wá sí máa náà àtòṣe ẹ̀sẹ̀sọ́rù bọ́tẹ́ ó tó ṣe tó ìsẹ̀sọ́rù kí ló padà sí máa náà lọ́dọ̀ padà sí tí wọ́n bá fi àdáhùn tó sáǹtà wá dọ́ àbímọ̀ zádá ti fi ṣírkà nípa ìṣẹ̀sáǹpù lóòótọ́ rejector tó tọ̀ wílà máa náà ni mo so àti kí ló wà lè ẹ̀sẹ̀sọ́rù àti òróró máa náà máa náà ló mìíní máa náà gẹ́gẹ́ ní ìrìn àjà dákọ̀ sàkọ́ lójú méjì báyìí yóò jọ méjì lójú wa ẹ́ tọ́tẹ́ ọ̀kan ló ń sọ̀kọ̀ òun fẹ́ lójú ni àti ìṣẹ́sọ́rù ni àti máa ná ìtumọ̀ kan náà ni but Ibn Hajar one example pé kẹfì náà pé kọ́ ń fọ òwò kò fi wọ́n lọ níwájú o ẹ̀mí ṣe sìkúrọ̀ àtẹ̀yìn wọ́n náà ṣe sìkúrọ̀ ọ̀tẹ̀ èèyàn àti sìkúrọ̀ ọ̀tẹ̀ kí náà tó padà gba ilé ẹ̀ náà wá Hajar ní ìtàkùn ọ̀la ó ní sáráwó ìtàbí kí wọ́n bùkọ́lé náà ó fẹ́ ka ọ̀rọ̀ ìkápẹ́ káwà ẹ̀ka ẹ̀sìn wa ó ní ní kìtàbù sí Imam Bukhari sọ pé wàyú kọ́rọ̀ àníbùnà àbáṣe sáni nàbí yìí sọ́lọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sẹ́lọ́ ti rúkọ bí fáti àti kìtà yóò kọ́rọ̀ àníbùnà àbáṣe sáni nàbí yìí sọ́lọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sẹ́lọ́ ti bí fáti àti kìtà ṣé tí màá pé yíò kárò ní pé àdísínà bá ti ń pa àrókọ́ bí bá dàgbà tó wà sọ́yìn yìí ó wá sọ ìfẹ́ ìmọ̀ bùkọ́ nínú ọmọ wa ìmọ̀ bá sọ lórí gbà wá tọ̀ ìmọ̀ ajá ìwá ni pàtìnáwó àtìnádàwó ti mọ́ọ̀dé ààrùn láyé mi mọ́ bùkọ́ ní mú wá ìsinádẹ̀ wá bí a hálù fún fúnládà ẹ́ mi ń sọrí kí òbẹ́ ti la bọ́lù kánà àti ibùn abi mulaika àti ibùn abbas ọjọ́ allah anhuma أن نفرا من أصحاب النبي صلى الله عليه وسلم مروا بحي فيهم الإر àwọn kan náà sáré ànábì wọn kọjá lá ọ̀dọ̀ àwọn ìtọ́kan ìlú kan àdúgbò kan ẹni tó jò sẹ́nì kan wọn bẹ àbá kéke sẹ́nà wọn kọjá ní àbáká rùkìyàtà rùkìyàtà pàdé wọn kọjá pàdé bí rùkìyàtà yẹn lè rọ́jú ìbáta rùkìyà pé wọ́n ṣe rúkìá fọkùnrin yẹn pẹ̀lú fájà wà fíhì kọ́ọ̀lù nàbí sallallahu alaihi wasallam gbólówà nábì wà ń bẹ́ lọ́mà àbàrú òbìdáríkà nígbà tán sọ fánàbí wípé a fájá lálò anábì ní inna àhàkọ̀mọ́ àhàkùn àlẹ́yìn ajọ́rọ̀ kìtàbùlà àbí in tó tọ́ sí ìfẹ́ àmà ń gba owó lé lórí oníṣẹ́rọ̀ lọ àníkà bá ánì nàbí tí ẹ bá bá ánì nàbí èyí ọ̀sán tó bá ẹgbẹ́ náà sọ̀rọ̀ pé pé ẹṣẹ́ ló kí àbí pátá kìtà bọ̀kílà nàbí ìṣẹ́ lásán takrir wọ́n ti ṣe tán àníkà ló sọ̀rọ̀ kó dé wọ́n dé wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ pé báyìí àníkà wà má àdúrákà náà àrùkìá ó sọ̀rọ̀ sọ̀rọ̀ ah, kí ọkàn sí ni ah, ànábì

tó bá mú wá ń bò mí ọ̀tọ̀ ní reason ọ̀tọ̀ ní tẹ́sí tí ò bá mú wá ń bò ní ẹ̀ láti pásọ̀ Ibn Hajar ni fàhádá kama tààrọ̀ lámà àwọ̀rọ̀dọ̀rú bilmáàna. Nígbà tó má di sìn ẹwà, wàhálà bilmáàna lámúyé zimbi kò sọ pé wà zákàrà bùn àbáni. Kò sọ pé wà kọ́ọ́lá bùn àbáni ẹgbọ́n mi yé torí kí ló bá tóbi ṣẹlẹ̀ kìtàbù tí bì ní sọ gbogbo tó lè rí tó jẹ́ sàkìrí rùtà náàbì ní òjú iná àhákọ̀ọ́mọ́ àhọ́sùn àrí ajọ́ra kìtàbù lá irú àdíjì láwùrí ibùlẹ̀ òkú lè lọ ẹ̀kọ́ wa tábàlù láwùrí àdíjì kí lálẹ́ ní tẹ̀rí fún irú kìtàbù wà lálẹ́ ní kìtàbù kẹ́rọ̀ pé bábù áhìnrìn ujọ́ra bẹ́yà látà àlímù kìtàbù lá àbí bábù áhìnrìn ujọ́ra alàrúkìá ẹ̀ gbígba owó lálẹ́ lò fún pọ̀tọ́ mẹ́rẹ̀ pọ̀tọ̀ alẹ́ tó rúkẹ́ pẹ̀lú fásitì wọ́n tàbí sábà gbàgbà alẹ́ gbowó lórí ẹ̀ ó ti ẹ̀dọ́ ti máa ṣe so kò sí láwùn tó fẹ́ lò tí ó lè gbé fún ní kìtàbù sí ẹ́ tó yóò gùn yóò fẹ́ gùn kò sí fẹ́ gùn lọ́dà ti rókọ̀ bí fásitì sọ́wà nípa bá ṣe ìgbà òótà àti bàbí sì wí ẹ̀hẹ́ lọ́lẹ̀ máa wá ń sí bí tó ṣe dì lára ń bẹ́ ẹ́ kí ni èyí ti máa ń sáwọn èèyàn táwọn èèyàn sábà lórí ẹ bá wò rí sẹ́ńtì àwọn èèyàn sábà mọ̀ pé ibo ni mọ́ọ́dí kò tẹ̀lé nígbà ibo lẹ̀rí wà ní nǹkan yìí ẹ́ tẹ́yàn bá ti farabalẹ̀ òjòjò ti ṣe recently nígbà tá a ti ní ń kọ̀ọ̀rọ̀ àwọn jama'a wọn á ní kọ̀ọ̀rọ̀ nínú àwọn àkọ́kọ́ àwọn kàwárí àwọn nínú ọmọ rò sálámà tí wọn wọn sálámà tí wọn náà ní á ah, àwọn ilé ìfẹ́ náà ń para wọn yìí wọ́n bí dáàbí wọn kílẹ̀ sẹ́yìn sálámà tí wọ́n parí ká má sọ fún wa táwọn yà ká má pè wá pé ká wá kẹ́wọ̀n ẹ̀ ìdàtọ́lù ayé àgbà ẹ̀ àjàgbà ádàwọn lọ. tá bá pè wá pé ayé àlà àkọ́tì àfíríkà lè mọ̀tò wá pa ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ni àlà ah, bí wọ́n ṣe ká sọ̀rọ̀ ẹ̀ tí ò bá farabalẹ̀ ó pè bí tí mo rò pẹ́ rí wà ní pé ń sálámà sí wọn. pẹ́bùn ọmọ ìsálámà báwọn wídà tí mo ti tẹ̀rí wípé ẹ̀hẹ́n ẹ̀hẹ́n pé láwádé tó àtẹ́yọ àmẹ́ sáàánú wà lè sálámà tó ń bídà ní àwọn sáàánú sáwọn bídà fámílì wa ibi tẹ́rì wà ń bẹ̀rẹ̀ pé kán bá pè wá pé ká wá kẹ́hùn àjọ̀jọ́ àmọ́ tó bá pè wá ká wá pààyàn àlẹ́ bá wà pààyàn ibi tẹ́rì wà ń bẹ̀rẹ̀ kì í ṣe pé sálámà tí wọ́n lẹ̀ yíwà

ìrúkọ ìrúkẹ́ àtòlùbájá pé gbogbo tó bákẹ́ ìfẹ́ pẹ̀lú gbogbo tádì ìyẹn máa sọ máa wá mẹ́ jésù ẹ̀yẹ sáà ní ọ̀pọ̀ tó tádì ìyẹn jẹ́ sọ. òyìn náà yàtọ̀ pé kó mu wá kí n kọ ìmáànà ló fi lo ṣẹ́gbàlú sọ̀rọ̀. Hmm? so ibùdó àjọ sọ pé ọ̀hádà kama tààrọ̀ lámà àwọ̀rọ̀dọ̀ rúbìn máànà làmúyẹ́ níbi àdín tó padà mú wá tó jẹ́ mọ́ òṣùn tó fi ìsìnàdù sí kò sí ìdáná sọ ọ̀sọ́lá dákàrà rókè yàtàbí fátàdù kìtà Inna haqqo ma hasuna ilayhi ajran kitabullah. Kitabullah sì fẹ̀ ní tùmọ̀jú, bá tàbí kìtàbù lọ. So, tẹ́lẹ̀ bá mú pẹ̀pẹ́ ara kìtàbùlá náà ni, fádà ìgbàbùwá ní ti máa náà ní mú yẹn, ìṣẹ́lọ́gbù.

so bọ́bá fara ọ̀pọ̀ bọ́bá sì bí tí mọ́n bùkọ́rí ó fi lè di same hadith wá mọ̀ọ́sùlá ẹ́ kí lágbọ́yé pẹ̀lú ṣe dọ́rọ̀ sọ̀rí ibi tá gbọ́yé pé ibi máa ń mú ṣe òní pé tó fi mú tó ní wá mọ̀ọ́sùlá níbi mọ́túnlá àga problem kankan lọ́dọ̀ ẹ̀ àmọ́ mú wá torí kó ṣe kíni ó ṣe rìwáyà ìbìlì máná àbí kíni ó ṣe tọ̀ mọ́ bá tẹ̀lẹ̀ kejì wá ní ibi tí ó ṣe pé ó ti ṣe síkàtù tàmùrídì kò wá mú wá mọ̀ òṣù ńlá níbò mi hmm? tó ṣe síkàtù tàmùrídì kò wá mú wá ní ibò mi kò mú wá mọ̀ òṣù ńlá níbò mi tọ̀ ìyẹn ọ̀la fẹ́ sọ tó bá sì yẹn tí ò mú wá kò ó lè mí ní gbogbo ọ̀rẹ́ náà ibùdó àjọ náà náà ní àkàwé gbogbo gbogbo táǹkà yìí tẹ́lá fẹ́ ká àtẹ́sí nígbà gbé àtàwọn ìdáǹkò ìtẹ́sí lọ́lẹ́ wájú ó dà sáré àtàbí sáré tó jẹ́ pọ́ọ̀lù mọ́ pátó ìbára tíra ní lọ́pọ̀ fún ìmọ̀ ní lọ́pọ̀ ó fún tọ́tù bá mi wá báyìí ní sìn wọ́n ní tó bá wà pẹ̀lú sílẹ̀ kàmúrí tí mo náà jẹ́ mọ̀ ní sọ́ọ̀rọ̀ tí ó wà mú wá ń bò mí ó ń fún wa ní impression pé kínní yẹn lọ́dọ̀ náà mo pariwo ayé náà kọ́ ó ní dá ọ̀dọ̀ rẹ̀ lọ́dọ̀ ẹni tó ṣe tàbí pẹ̀lú rẹ̀ ẹ́ ìtumọ̀ bó ní báàfù ni pé ó lè ṣe pé bóyá àdìsí yẹn o òun ò tó gbáfọ̀ wà fún yẹn o but àwọn rìjáàjù tó nínú àwọn tí òun fẹ́ fi sí àhádìsí mùsùlùmí hmm? ó ní báàfù kan lọ́dọ̀ lọ́dọ̀ tiẹ̀ ni o o lè mọ́ ní báwọn fúlọ́ọ̀ àwọn nígbà yòókù nínú ìyẹn ti jẹ́ láwọn kọ́ wọ́n yẹ kó ilà kan tó pamọ́ bẹ́ẹ̀ ilà yẹ ọ̀pọ̀ látàkùn kọ́ ọjà o lè mọ́ o lè mọ́ àfẹ́tì àdéhùn táwọn tó yà dé sọ̀rọ̀ ìjẹ́ sọ̀rọ̀ nítorí rẹ̀ ń kọ́ o ń bẹ́ nù rẹ̀ yìí tó jẹ́ hasan kódà ìmí ìbẹ́ ń bẹ́ nù rẹ̀ tó jẹ́ sọ́kì lọ́dọ̀ àwọn ìmọ̀ àmọ̀ mi kẹ́ni bá ń bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ká ẹ̀ka mọ̀já kó wà fún mi ẹ̀já wo ẹ wo ẹ kí n wo àdéhùn àti ìfẹ́fẹ́. Ẹ̀sẹ̀ akọ̀gbàtúhù fàálàtù. أخذته سعل سعل بالعين سعل زمان سعل فين سعل يقول فعلته أخذته فعلته Thank you. ẹ ó wà ní bùkọ́rí ó wà ní mùsùlùmí ẹ kọ́kọ́ tẹ bùkọ́rí ẹ dùgbò ní ọgbẹ́ wa bábù jámọ́ ìgbé náà sọ̀rọ̀ pé ìsọ̀rọ̀ kan. Hmm? tẹ ẹdí ẹdí yẹn tẹ ẹdí rí sẹ́yìntọ́ wá ṣe ọ́kàtàkùn ah, alẹ́tún yóò ọkọ̀ gbé wa yóò gbé bùkọ́rí wa yóò gbé mùsùlùmí àbọ̀ bọ́ọ̀lù akọ́ bẹ́ẹ̀ ká ti bùkọ́rí ẹ̀rí pé àwọn èyí ṣe àdíṣe mùsùlùmí mọ́ alákùnrin bùkọ́rí pé báàbù ìjámọ́ yìí bẹ́ẹ̀nà sọ̀rọ̀tẹ́ ìní fẹ̀rọ̀ ha ẹ́ pé báàbù tó ń fẹ́ sọ bíbà yìí báàbù wípé a lè kọ̀m̀báìn súrà méjì nínú rákà ẹgbọ́n pérìtì mọ́ kírun lẹ́sẹ̀ mọ́ ọgbọ́n sínú gbogbo ayára kà láàrọ̀kọ́ mo ké wíyá yọ kábíró fèsì kúkú àlà yóò mú sílẹ̀ ẹ́ àbí kí n mọ́ àwọn áyà kan nínú bọ́yá sọ́tù mọ́ríàm kí n ká bí mẹ́wàá mẹ́ kí èsì bọ́sí nínú sọ́tù bákọ́lá pẹ̀lú ká mẹ́wàá wọ́n kọ́ ní fẹ́ bí fẹ̀rí pé èèyàn lè ṣe bẹ́ẹ̀ àti wàlùkìrọ́ àtùbùlù kọ̀wàdì àti pé àwọn áyà tó parí súrà kọ̀ọ̀kan pẹ̀kọ́ òun lè yọ̀mọ̀ bí kẹrùn amana rasul àbí kẹyàn mọ́ bí olú òun tẹ́lẹ̀ iná iná fẹ́ fálkì sàmátò láti wà sí láti gẹ́lẹ̀ wà náà wàbí súra tí ń gọ́bla súra tí èyàn lè ké súra kan bíkọ́ súra kan wàbí awọ́lẹ̀ súra tí èyàn lè bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ súra gbogbo ilé ìtẹ́lẹ̀ sọ yìí torí pé àwọn àdé mọ́fẹ̀ kan ní fìlà àgbẹ̀ sáwọn pé ìṣẹ́lẹ̀ bàtí ọba yìí mọ́ mọ́tà malik inú wọn máa ń lọ pé bẹ́ẹ̀ máa ti fẹ́ kéwú kọ̀wé yẹn gbọ́dọ̀ kólóka súrátù nìsá ní fọ́s láka ó wá ka bákọ́rà bákọ́rà ní sẹ́kọ̀n àwọn ìdára pé bákọ́rà wá sáwájú nìsá lọ́dọ̀ tí wọn sọ ìmọ̀ bùkọ́lé bẹ́ẹ̀ sọ fún sọ ìyẹn náà lẹ́nu ló fi fi gba wọn jámù ẹ̀rí ìwé lómìnà bẹ kọ́nà tí dáadáa wọ́n ti ń gbàtà àjùmọ̀ bíi tọ́lá ọ̀pọ̀ tọ́lá wọ́n ní àwọn ọmọdé wà ní kámíà ẹ̀jẹ̀ láti jẹ́ láti bí àwọn akéwìn ṣe ìmọ̀ àwọn sọ kótópà ó ké bíṣọ́ọ̀bù bá fọ́ra ní láti alákọ̀ọ́kọ́ nígbà tí sura ẹlẹ́ẹ̀kejì ó ké sọ́tọ̀ Ankabut àti sọ́tọ̀ Namli ṣẹ́gbọ́n mi ó ké bá fọ́rọ̀ láti sọ́rọ̀ bá fọ́ra àwọn àyà kan bá fọ́ra lọ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ké sọ́tọ̀ Ankabut àti sọ́tọ̀ Namli ẹ̀ tó wá jẹ́ lẹ́tọ́rà tó yẹ kó ṣe pé ah, á ò ó sì gbé bákọ́rà lórí àkàbú àkàbú ní ìsáyà ọkọ̀ ìka ò pé áá ẹ̀ ọ̀ sọ́yìn ó kọ́kọ́ kí àǹkàbú ọkọ̀ kí àǹkàbú tàbí sọ́fún náà ọwá kí bákọ́rà sí ẹni ẹgbẹ́ kọ̀rẹ́tẹ̀ pé àmọ́dá ah, mọ́lìkì ni pé kò tó kò ìtẹ́jọ́ gbé akọ̀rẹ́ gbangba ò lójú àánú ó wá gbé bákọ́rà bó ṣe tóbi tóun kéèyàn gbé pàlú ó wá gbé lórí fáídà ó fẹ́ ni pé ó gbé bá kọ́rọ̀ lórí àǹkàbútì ó gbé bá kọ́rọ̀ lórí nẹ́mùlù ṣùgbọ́n bùkọ́rí mú ìyẹn wá ìmọ̀ bùkọ́rí wá ní wọ́n yóò sàrò peter lọ wọ́n yóò sàrò ní abdullahi bùrù wọ́n pọ̀ sí ọ̀sán bíríjì á ń jábọ̀ lọ́dọ̀ ọ̀gá ọ̀gá àwọn àbáde kékeré àbí àdìsí àdánù wa pé yusaru ko to ke ke ke ke qura al nabiy sallallahu alaihi wasallam anabi ka al mu'minun as-subh anabi ka al mu'minun eh ẹ wo ọ̀rọ̀ ẹ wò bó ló ti correct pé qura al nabiy sallallahu alaihi Eh, so correct, right? sẹ́wọ̀n pé ní ìsànlọ́ pé kọ́lá ní ìsọ̀sọ́lá alìmọ̀mìnú àwọn ni a tọ́rọ alìmọ̀mìnú ṣùgbọ́n sẹ́yìn tó bá fẹ́ sókọ súra a kì í sókọ rẹ̀ pẹ̀lú ìbọ́ọ̀fà a máa ń sókọ rẹ̀ pẹ̀lú bí lámùdù tàbí súra bá ti àpíẹ̀ inú súra táwọn ilẹ̀ nísìn báyìí báyìí kúlíyà Sọ̀rọ̀ máa ṣe náà gọ́ wò pé, ah, túra, mo ṣe ìdọ́bà sí kàfírù pé kò sí jẹ́lọ́ kàfírì náà. Túra tún kàfírù, ayé túra tún zíkírọ̀ fi ha alkáfírù. Ah. So, sọ́rọ̀ sọ pé ní ti pé túra tún mọ̀mìnú, torí pé kọ́ afláhà mọ̀mìnú ló àwọn àlàáwọ̀ ń fẹ́ kó jẹ́ wọ́dù ẹyọ kan bá sọ́tù àlàáwọ̀ ṣúra tún fẹ́fí sọ̀rọ̀ bí làálà rẹ̀ ṣúra tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú fẹ́fí sọ̀rọ̀ bí làálà ẹ́ náà òun lẹ́ẹ̀rí táwa sọ fún yín pé ṣúra wo là ń pè ní ṣúra tún mọ́mìn ṣúra tún mọ́mìn wàkọ́ọ̀lá rọ́júlú mọ́mìnú min áàlì fìràún yàkùn ìmánà so that is súratún zúkìrọ̀ bí á mọ́mìnú áàlì fìràún súratù tàbátí àdá àbìlà àwọn ìdára ọ̀gbẹ́ súratù masàdì àwọn làwá máa ń fẹ́ pé kó ṣọ́tì pé súra kan dákọ tó bẹ̀rẹ̀ pẹ̀lú tàbátí àdá àbìlà ṣe ìtẹ́ ìbá ti mọ̀ sí ẹwọ bá tàbí mọ̀tọ́ nísìn ṣúrátù tàbátì àdáàbìlán ṣúrátù sẹ́bìsì náà bí kàlà àálá ẹ́ ṣúrátù almọ̀mìnà àbí ṣúrátù kọ́dáflá almọ̀mìnà tẹbá lọ fífá tàwọn ní tẹbá débi àdíjẹ anásọ̀rọ̀ pé anẹ́bì sallallahu alaihi wasallam ipe anásọ̀ pé sọlẹ́tò khalfa Abi Bakr sọlẹ́tò alẹ́bì sallam wa Abi Bakr wa Umar fa kulluhum yastafihuna bilhamdillahi rabbil alamin ọ̀yà ẹja àjọ tún kẹ́ fi mọ́ gbọ́gbọ́ bẹ́yìn òṣèlú àmọ́gi ẹni tó ń bá fẹ́ lò pé tí ó bá ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ kí wọ́n báyìí àhájì rọ́nù ti ń bẹ̀rẹ̀ pé ìtumọ̀ ẹ̀gbọ́n wòye kébí sí láà ẹgbọ́ ó ní gbogbo wọn alhamdulilá wọn fi bẹ̀rẹ̀ ó ní gbogbo wòye kébí sí láà kéré ní ti anasẹ́rẹ́ nínú ìtumọ̀ ẹ̀ ní pé tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ kí wọ́n fátíà ni wọ́n fi ń bẹ̀rẹ̀ fátíà ló bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdulilá rọ́bìlà alẹ́ ṣẹ́gbọ́n mi yé pé fàkúlòó yẹ̀sàfihún àbí yẹ̀sàtún bilhamdulilá pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú fàájì àdájí súrà tí wọ́ọ̀dù yìí bẹ̀rẹ̀ kéèsẹ́ pé àánà ah, mọ́ fòmìnlá alhamdulillah ti wá bẹ̀rẹ̀ ìlàásùpá mẹ́sùn bá nǹkan fẹ́lẹ́ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìrẹ̀ ẹ̀nu ìsáwọn fún àmọ́kù ìsáwọn mìíràn àwọn òmíì ní pé wọn kò ní pé bísí ńlá ni wọ́n fi fọ́ọ̀tì ọ̀kan náà rùwá tó gbàdé ìwà tí ìbá ṣe ní tẹ́kì bí kọ̀tàdà ló ṣe mistake ni bí ṣóbà ló ṣe mistake ni tẹ́bá ti fọ́lọ̀ òrùwáyà àdíṣe Bukhari Muslim gbogbo wọn wọ́n mọ̀ sọ wípé fàkúnlò hàn ẹ́ yàtẹ̀tù hó lẹ́ni sọ̀lẹ́tù khalfa nàbí sàlàsẹ́lẹ̀ wà bí bákìrín wà Umar fàkúnlò hàn yàtẹ̀tù hó nàbí yàtẹ̀tù hó nà alhamdulillahi rabbil alamin ẹ́ bó ti wà nù ẹnìkan wá ṣe ṣùrù òun gbọ́ nǹkan mí yé ọ wá lo máànà wá dà tó mọ̀rú ó ní فكلهم خلينا خمسة أبي بكر وعمر وعثمان فكلهم لا يقرؤون ببسم الله الرحمن الرحيم لا في أول آية ولا في آخرها fókò ti gbọ́ yé pé alhamdulillah yẹn ó lè fún wọn máa ń tó bismillah ni tó bá ti kó yóò pàdé sáńsọ ó ní pé fátíà ni wọ́n máa fi ń bẹ̀rẹ̀ kéwù fún ibi túra ní ìbẹ̀rẹ̀ so now báwọn ti máa ń sọ ọ̀nà tó anábì sallallahu alaihi wasallam ó kí abdullahi sáré wà ní sọ́lá ó ké almominun ayé súrátú almominun sọ́rọ̀ kọ́rọ̀ àfà almominun sí àtúbá àtà ìdá ìjà àdékò musa wà harun ìgbà sáré sọ́lá tó rí níbi tó dé níbi súra yẹn ìtọ́nà tó wà musa àti harun àwọn zikiru isa àbí ìgbàkó débi tó dákọ̀ nábì isa àkàzá tí ó ta àlàtì ikọ́ bá gbé àníbi ìwọ́ àrọ́pàá ọba rògbò kí ni kí ni ẹ̀rí kí lọ́rọ̀ yìí jẹ́rìí fún wa. pé èyí kìí ti túláàsì kí ẹ̀ka súra kan tán fún rákà kan. Nígbà tó ti mú gọ́ọ̀n, bí tábí ti mú gọ́ọ̀nà lórí rùkú, ó ti tán. tó sáálẹ́ tó fàrọ́kà. So, ẹnu ọ̀rọ̀ yìí kí máa gọ́ọ̀nà tó wà rí sáàrù. Sàrí ni, but àdíìsì wà nù sọ̀rọ̀ ìfòsùn pẹ̀lú ìsinadẹ̀. Sọ náà tó bá àwọn ìfọ̀ ìfọ̀ sílẹ̀ tí wọ́n káwá tó wà ló kárò. Ìsọ̀kí ń tó mèrè. Ń tó mèrè ni wípé inú ajá náà tó ṣe ìsìnkú rẹ̀ ó ní pé ẹnìkan bẹ nínú rìjáàlù rìjáàlù náà nígbà yìí wọn. Ìmọ̀ bùkọ́ rí òbẹ́ lò ní wọn kà kò sí àwọn rìjáàlù. Ẹ jẹ́ kí n wo sọ́yìn mọ̀kàn. Thank you. Uh, uh, okay. Mm. Okay. Okay, okay, what is the one Muslim? Okay. And uh, eh, no, no worry. Don't say Um, eh, eh, uh, huh Okay, I can, قرأ المؤمنون قرأ المؤمنون قرأ المؤمنون قرأ المؤمنون مؤمنون شاكر قرأ المؤمنون Okay. Ah. Ẹgbẹ́ ọ̀gbọ́nbẹ́yìn náà rẹ̀. Ah. Ẹ̀yìn àwà kúta. Okay, ẹ̀yà. Ẹ̀t um, okay. Ẹ̀t ṣe báyìí. Ẹ̀t take uh, um, Adis Abu Dawud. Ẹ̀t uh, six forty nine. Ẹ̀ nínú Abu Dawud. 649 Abu Dawud Abu Dawud Abu Dawud Six forty nine. ẹ̀tìrì. ok kìtàbù kẹ kíláàsì náà náà àlẹ́ àbí. ti náà àlẹ́ àbí. so ẹ wá tẹ bá tẹ ẹ wá tẹ tàkìrìjì wo ṣe mú sílùmọ̀ ẹ̀bọ̀ four fifty five. Ìjọba ti lé kí lè fi nọ́mbà dì sẹ́. Four fifty five. Four fifty five. Ṣé four fifty five ṣe máa ti rẹ̀? أيا إيكا إسماعيل وحدثنا هارون بن عبد الله حدثنا حجاج بن محمد عن ابن جريج قال وحدثني محمد بن رافع وتقارب في اللفظ حدثنا عبد الرزاق أخبرنا أخبرنا ابن جريج قال سمعت محمد بن عباد بن جعفر يقول أخبرني أبو سلمة بن سفيان وعبد الله بن عمري بن العاص وعبد الله بن مسيب العابدي عن عبد الله بن سائب قال صلى صل قال صلى لنا النبي صلى الله عليه وسلم الصبح بمكة فاستفتح سورة المؤمنين حتى جاء المؤمنين سورة المؤمنين هو اه سورة المؤمنون اللي يكون بين سورة المؤمنين اللي هو سورة المؤمنون حتى جاء ذكر موسى وهارون أو ذكر عيسى محمد بن عباس يشك أو اختلفوا عليه أخذت النبي صلى الله عليه وسلم فعل فركع وعبد الله بن سائب هادر ذلك وفي حديث عبد عبد الرزاق فأسف فركع فركع وفي حديثه وعبد الله بن عمري ولم يقول ابن العاص. Tẹ̀sí sí kùnà kọ́rí ọ̀gbọ̀n tó sábàbọ̀ ọ̀dọ́ kìí sàwà ní ilẹ̀ tí ó kọ̀ọ̀kan hadith náà sọ lọ́dọ̀ àwọn oní hadith kẹ̀kẹ́ nǹkan ni ó mọ nǹkan tó pọ̀ ó tún wá mọ bí ó ṣe sá fún nǹkan táwọn yòókù ti rí bí ah, kankan wà bẹ́ẹ̀ ó tún wá ní wàrà kéré kankan tó bá tó rí gbà mí ẹ̀gbọ́n orí tó bá fi lè sọ yóò ti tóbi lójú àwọn èèyàn mùsùlùmí ìjọba ìmọ̀ mùsùlùmí ìjọba kẹsàn-án ìpínlẹ̀ sọ̀rọ̀ Imam Muslim àti Imam Bukhari wà ní òkú ni Bukhari jẹ́ fún un ó sì rí kóńjọ ṣé àwọn òṣìṣẹ́ ẹ̀ Imam Bukhari ti sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ìtàn bẹ́ẹ̀ níjọ́ tó bá ti wá sí gbogbo akọ tán ó ti mú ara rẹ̀ ní bẹ́ẹ̀ gbogbo ìgbà tó ti náà fún ọ̀rẹ́ ti ní òun gbà tẹ̀ ọwọ́ aka hadith kan níjọ ṣẹ̀dáhùn ní hadith bá ti bá wọn wípé ah ṣé wọ́n gbọ́ ilé yìí rí kí wọ́n mú sí wa ní ọwọ́ hmm. ká hadith hadith yẹn wá ní ìsinadẹ̀ hmm. ní ibùn jùrẹ́jì àmú sábùnà ọkùnrin ọmọ inú lọ́rọ̀ àwọn ní hadith ó rí ẹ̀kẹ́ tó rí hadith wáyé ní ojú ìpàdé sábùnà ọkùnrin ẹ̀mọ̀ ó rí ẹ̀ sọ́tẹ́nbọ̀dì bá ti sọ́bí wa sọ yóò wà gbá a ah, níjọ́ tó bá ń sọ̀rọ̀ ọ̀pàá láti ilé ilé ẹ̀kọ́ sọ̀kú onímọ̀ ẹ̀rẹ̀ wa ẹ̀rọ mọ́tò tó wá tọ́jú wọn àdéhì yẹn àdéhì yẹn lè ṣe àdéhì kàfàrà tó máa ń jíjìn sáà mú àdéhì pé tọ́ba ti fẹ́ kó o fèsì wọn lọ rẹ̀ wọ́n mú sọ́ọ́ ìjọ nígbà tí wọ́n mú wọn mú sọ́ọ́ pé wọ́n bá sọ àdéhì yìí ó ní inú ìjọ ìjọba ni wọ́n mú sọ́ọ́ pé káàrí kò fi dúníà àdéhì sọ́ọ́ nínú gbogbo àgbáyé tí wọ́n mú rọ́ àdìsí kò dé bùkọ́ nígbà lára ẹgbẹ́ tó ẹmà kó jù sáà ìdíláwọn ní àdìsí àtọ́ pé ṣe ìwọ́n nírú eléyìí lọ́wọ́. àwọn èèyàn dákẹ́ nígbà tó wá kà tán ìmọ̀ bùkọ́rí wá ní kó wà kàtà yìí làkín náà ó máa lò pé lóòótọ́ ni àdìsí lọ ṣùgbọ́n ó ní ìlà wà ọwàgbọ́ ìgbò àríṣà tó fi ń jọ́ tí nǹkan bá tẹ́lẹ̀ kan láàjù kalẹ̀ ó ti sọ́ta ọmọ àmọ́ pé wọ́n bá dì mọ́ púpọ̀ rí ó dì máa ní bá ti ń bọ́ ọ́rá lẹ́sẹ̀ pé yá yá ustazal Bukhari sọ pé ó tún máa kẹfọ́n náà wà. Tọ́lọ̀ ti fipamọ́ jẹ́ ó pamọ́ kò ní ìdìkan sọ fún yín pé kẹ́ ẹ máa rákọ yín ṣe máa sakọyín lọ kò sí wàhálà pé o lè jùlẹ̀ bò mí. O lè jùlẹ̀ bò mí pé kó máa wọ̀ ni pé kìí ṣe kìí ṣe pé tó kan ẹ̀sìn tó bẹ́ẹ̀. Ó ní ah tó dọ̀ dúró lọ́ọ̀ kó sọ fáwọn. Tó dọ̀ dúró lọ́ọ̀ kó sọ fáwọn. Bí àdínkù fílẹ̀ kìí ṣe mọ́mù ibi lóòótọ́ ń kálukú ní wá pé nùjọ́ yìí gbàdúrà lọ́mú gbàgbọ́ ọ̀pọ̀ tó bá dìbò yẹn ti mọ̀ fún ẹ ìnàjò rẹ yìí mọ́sá bọ́lọ́gà abdullahi abdullahi àwọn abdullahi àwọn gẹ̀gẹ̀ gbólóhùn rẹ̀ ni ní ti ìfẹ́gun mọ́ kìí ṣe ìfẹ́ ní ọ̀dọ́dọ́ àtàlẹ́ ah náà mùsùlùmí wọ́gbà mi mọ̀ọ́ra àìkú fi dúnìyà mẹ́sìlá ah ní gbogbo ayé òun rẹ̀ nìkan tó dàbí rẹ̀ wà láàyè òkú ilà àfẹ́sẹ̀ ẹni kẹ́kọ̀ọ́ ní kòrìlà àfẹ́ bá ti ní tààrẹ lókù sáà láàrín gídùkà ilẹ̀ àfẹ́ sáà pàfà rẹ̀ ni sọ́sẹ́rí àdìsí Imam Bukhari ti rí pé lóòótọ́ olè wà sọ hé ṣùgbọ́n ó ní ilà jẹ kìí ṣe irú rẹ̀ lòun fi sínú sọ́rí Bukhari tó rẹ̀ o ẹ máa wo ìwáyà tí wọ́n sí mu wa nǹkan ṣàlàyé fún ilé ẹ̀kọ́ bá imam muslim wa four fifty five imam muslim ni adafana harun bin abdullah adafana hajjaj bin muhammad al-musisi arébìnrin tó rẹ̀ ha tabatiri ha kilomi imam muslim bá àmàlò dára ibi ní sìn mọ̀kọ́ mú ìsinmi àdùkọ́ wa harun bin abdullah adafana hajjaj bin muhammad arébìnrin tó ha ha yẹn ni alhadith ẹ́ eh? alhadith ìtumọ̀ ẹ̀ ní pé ìsinádùn kanu bá àwọn tọba ti fẹ́ka sọ́wọ́n náà àdìs bá ti fẹ́ka sọ́gbọ́n bá fẹ́ka jáde máa ní wàdásánà àrùn bin abdullah àdásánà àjájú náà hamad anibin joyejin alhadith tẹ́sẹ̀ kanu ha yẹn mi alhadith sọ wọn ló mi alhadith àgbẹ̀mí ni pé tàwín tàbí mo fẹ́ ṣe tàwín náà bì í pé fáàtì ìsinádùn kàti parí lẹ́bọ̀ mo tún fẹ́ bẹ̀rẹ̀ padà ṣe bí kìlíǹ ṣe rí bó ṣe wà fún yín Harun bin Abdullah ni Sheikh Imam Muslim Hajjaj bin Muhammad al-Awaz ló ń pè ní Hajjaj àgbà ọmọ kí náà àgbà ọmọ kí ní Jurayj ẹ́ Abdulmalik bin Jurayj sọ ìta fẹ́ ṣe ní wípé bá ti dákọ̀ hàn Imam Muslim ó lọ lè mú ìsinádù míì náà wá tí ó tún parí sọ́dọ̀ ibn Jurayj tó tó wá parí ìsinádù ẹ̀ parí ṣe ọ̀nà sáà nínú wípé nìsín ká sọ wípé bóyá Simple example, kalau pergi dia ni sebelum muka mulu biru, ibnu syiar, az-zuhur. Kalau pergi ubah hadis wah, lọ́dọ̀ Abu Salama, eh? Abu Salama, apa hadis wah anak Abi Hurairah, eh? Az-Zuhri an Abi Salama an Abi Hurairah. Bukan saya pergi semua wah ni isnad méjì dọ́dọ̀ ibnu syiar. Wọ́n mi, èmi, in particular, bóyá bẹ́ẹ̀ tó jára dìtì oní ìsìnàdù méjì tó líǹkì ẹ̀mọ́ hadithi ibn shahabi bóyá mo níbi irúbirú Ali ibn Abdullah tó jẹ́ Ali ibn Madini lẹ́yìn Ali ibn Abdullah mú ibà lọ́sọ pé bá gbé adẹ́sàn Ali ibn Abdullah lẹ́yìn wẹ́wẹ́ adẹ́sàn sùfíà sùfíà ibn Uyayna Ali ibn shahabi alhassan alislam tọ̀kí fún wa pé adẹ́sàn Ahmad ibn Hanbal ẹgbọ́n Ahmad ibn Hanbal náà jẹ́ ẹ̀rọ Abdullah fún Ali ibn حدثنا سفيان بن بن سفيان بن سفيان بن عيينة عن ابن شهاب ẹgbẹ́ wọn jọ pàdé níbi ọ̀rọ̀ ابن شهاب so àdìsí aláàkọ́ máa kà débi tí ẹlẹ́ẹ̀kejì tó ti pàdé ẹ̀ tọ́wọ́ á pàdé máa ṣẹ̀wá parí ìsinmi ẹ̀ débi tó parí so tí wọ́n bá bọ́ kà láàkọ́ ẹ̀ máa fi alhadith pé ìsinmi tó join papọ̀ ṣe oyè yín eh, eh. so Harun oni alhamal oni adana ruka abdullah adana ajab bin umar ali ibn jurayj alhadi qala wa adana muhammad bin raqib afa imam muslim yana wa taqarraba fil lafz lafz wo jọra wọn but ó súnmọ́ra wọn idi ma do mo separate adi tena no pé tó ń bá ní kó ń lo isnad reji papọ̀ tó kàn sọ ó padà sọ fún pé abot ah, labaja o so eléyìí bo ko sọ fún pé okay ó wá báyìí ọdọ́ ilé ó wá báyìí ọdọ́ ilé ṣùgbọ́n tàbọ́rọ̀ bá fìlọ́m sọ yóò wá sọ láwùjẹ́ tó wá fẹ́ lò fún yín àwọn méjì wá sọ inú jùlẹ̀ eh, sorry mohamed rafi wá gbà lọ́dọ̀ abdulrazak adafana abdulrazak abdulrazak wà náà pé àbára náà ibn jùlẹ̀ so abdulrazak sọ náà ní pẹ̀lú hajjaj bin muhammad al-awar al-musisi àmì èyí ni wọ́n jọ mọ́ kéwú fún ibn jùlẹ̀ ẹgbọ́mí ó pé ìsinádà àdíjì ní sinimá fẹ́ ká lọ́nà méjì bí máa ṣe ká ní pé máa ká pé àdásánà abdullá bin harun ah, sorry harun bin abdullá àdásánà muhammad ajajun muhammad anibdo jurej àdásánà eh? muhammad bin ọ̀rọ̀fẹ́ àdásánà ah, abdulrazak eh, anibdo jurej so inú jẹ́ ìjọba ẹ̀yẹ́sẹ̀ wá ká yóò kúta now inú jẹ́ ìjọba ẹ̀yẹ́sẹ̀ muhammad abdullá abbas bin jafar yaqul أخبرني أبو سلمة بن سفيان وعبد الله بن عمرو بن العاص وعبد الله بن المسيب العابد عن عبد الله بن سعيد ẹ bá gbọ́ lẹ́ẹ̀kan mọ́ bí abúlábùnù sáàìd ara wọn sàábí àlẹ́bì ṣùgbọ́n bí ṣẹ̀gọ́rì mọ́ra ní ṣẹ̀gọ́rì sàhábà ẹ́ ní ṣẹ̀gọ́rì sàhábà ní abúlábùnù sáàìd ṣe dákùn tó lọ́n tó bá jẹ́ ní ṣẹ̀gọ́rì sàhábà ẹ ló ti kìíní kan ẹ wu ẹni tán nígbà tí sọ̀rọ̀ rẹ̀ ẹ wu lẹ́bàkàbí sẹ̀mítù muhammad bin abbas bin jafar yakul أخبرني أبو سلمة بن سفيان أه؟ وعبد الله بن عمرو بن العاص وعبد الله بن مسعود العابدي àwọn eléyìí kí làwọn yẹ káwọn jẹ tí Abdullah bin Sa'id bá jẹ ní sìgá sàbà kí làwọn ó jẹ àwọn sábà dìtì wà lọ́dọ̀ ẹni Abdullah bin Sa'id bin sàbì ni ní sìgá sàbà àwọn jẹ sọ̀bọ̀ tẹ́gbọ́n náà àwọn mẹ́ta tán dákọ̀ tán gbà wáyìn Abu Salamah bin Sufyan wà Abdullah bin Amr bin al-As ẹgbọ́n Itu yang Bukhari ini. Itu yang Abdullah ibn Abdul Aziz báwo. So, owó agbáyé Zalọ́dọ̀ Abdullah ibn Sáyìn. Ẹni tó gbàdí sí wa lóòótọ́ Abdullah ibn Amr níbi àmọ́ kìí ṣe gbọ́dọ̀ àmọ́. Ọ̀kan bẹ́ẹ̀ náà ìwádìí ló ṣe mistake ló pè ní gbọ́dọ̀ àti ìmọ̀ Bukhari ò fẹ́ kí mistake yẹn hàn lójú àtúntò tí kọ́rọ̀ káàdì ti wá sọ̀hí pé bọ́nà la ti bá kọmọ̀ sáà Bukhari ẹkọ́ mọ̀ èmi sàlàyé kọ́ Muslim ní máa sáwà àlàyé ó sàlàyé Muslim padà pé òun mú wọn wá sàlàyé Bukhari èròjọ pé má jẹ́ òsì bẹ́ẹ̀ fi síwáyé kárò níbi bá gùn bẹ́ẹ̀ èjì ló mọ́ bẹ́ẹ̀ lòtùmọ̀ tí máa lò mẹ́ pé a lè ké fúra yìí ká tó ké bá jẹ́ àkáyẹ ẹ̀ tòjú àlá àmọ́ pé eléyìí ó hàn fi séèkì náà náà ó máa hàn ká Muslim máa sọ yókù àbúrẹ́ mú ra ó sì láti sọ jáde ó sì láti sọ pánẹ́sì ọ̀sọ́lá kírun fáwọn ẹ̀rì pé níbi ìtẹ́nà àdìsí ó ní sọ́lá ládà nàbí sallallahu alaihi wasallam àsúbà rẹ̀ maka aláwẹ̀ kí súbà fún àpẹ̀lú maka bàtàfà àsúrọ̀tà mọ̀mìnì ọbẹ̀ ìfà mọ̀mìnì àtàjà àdíkùrù musa wà hàrù bàtọ́ kan nínú ìdọ́dakọ̀ tó tán débi tí àyà débi súrà débi ọ̀rọ̀ musa dàrú áó zakara ìsa ẹ̀rì ọmọ náà wà ní ṣe ṣọ́pù ipò mọ̀ sí Musa àti Àrùn ní àbí Isa àwẹ́ sálà fún àlẹ́ yàbá àwọn sábà lọ́dọ̀ rẹ̀ gan ni wọ́n ní ẹ̀sìláàbù kíní wọn yóò fẹ́ èyí ò sírètì wọ́n ní ẹ̀sìláàbù lè lórí ibú olè lọ́dọ̀ wá kó síbẹ̀ ọ̀hún náà ó kọ́ ni pé agbàfẹ́ orí ìyàlẹ̀ ṣe ó sì kọ́ àwọn àsáàrù tó ti lọ túmọ̀ yìí náà wá ẹgbọ́n mi pé kọ́dà sáàtù bí máa nà ní pé èyàn lè ké súrà méjì nínú kí nìkan ẹlẹ́ ké súrà yọ̀kan ẹlẹ́ ké kí nìkan tọ̀ nígbà tó wá sọ tán ẹgbẹ́ bàtà ṣe tọ́tọ́ tọ́ ní àkàtàtì nàbí àṣàṣàlà sáàlátú ànábì wúkọ farafa wa abdullahi bin sahib adirun zaji abdullahi bin sahib witness kini ẹ wà fi hadith abdulrazak sábà yí pé ìsinmi méjì náà muslim lo ó lo abdulrazak lọ́dọ̀ ibn ìmọ́mù tí wọ́n ní bí àdíjà abdulrazak faraani ó wà mẹ́ pé fahaza fafarọ́ka kò sí farọ́ka mẹ́ ẹgbọ́ dàtí pé sáàlà tó ń gbẹ́gbà tẹ́lẹ̀ náà wúkọ orùkú orùkú yẹn gẹ́gẹ́ ní ìmọ́mù kọ́rí fi tẹ̀rí tọ́ but ní ti ìwáyà abdulrazak kò sí mẹ́ pé farọ́ka ẹgbọ́ mi tọ́ ó rí pé wà sí àdíjì yìí níbi àdíjà abdulrazak náà nítorí wọ́n mẹ́rin pé wà Abdullahi ibn Amr wà lábí àkún ibn al-As ẹgbẹ́ mọ́ mùsùlùmí ọ̀sẹ̀ sàlàyé ibi tí ìṣù wa mẹ́ bùkọ́lẹ̀ sàlàyé pé nọ́nà bá wọ́ sí wàyó kárù síbẹ̀ àwọn láti ti ti mọ́n tó fà tí mo ti sọ wàyó kárù kó mọ́ mà ìmọ̀ bó ti gbọ́dọ̀ mọ́ sọ pé èmi náà mọ̀ tuntun wà ń bẹ́ o ìní kọ́lágbẹ́ ọ̀dà kọ́ rẹ o pé àtìlẹ́kùnrin then Imam Bukhari lè fi pé tá a bá ní ká fẹ́ ṣe tẹ̀rẹ̀jì riwaya Muhammad bin Hajjaj al-Misisi al-Awar lọ́dọ̀ Ibn Jurayj àti Abdulrazak Abdulrazak súnmọ́ ó wà áwọ́sá kò fi Ibn Jurayj ẹ́ ju ọ̀hún Hajjaj al-Awar lọ àti bá níbẹ̀ ńkọ́ òun sọ fàràfà ìgéjì ọ̀sọ́dún ààrẹ èmi ti fẹ́ lọ fàràfà ẹ́ muslim gbogbo ẹ̀wà So, ìmọ̀tò sì ní ìgbàgbọ́ àwọn kò takora wọn but àwọn méjì súnmọ́ àwọn lọ́dọ̀ mọ́tò náà jẹ́jì lọ́mọ dáńdá pa àwọn àtàwọn ìgbìmọ̀ jù rẹ̀ jù tí wọ́n súnmọ́ jù sábà ti dápa àbọ̀dá kan náà ní wọn lọ́kọ̀ wọn kan àjẹ́ àláwọ̀n wọn á dẹ̀ dá pọ̀ ni ká pè ní abdullahi bin amr tó mistake yìí o olùmọ̀ràn fẹ́ ti mọ́tò bá ń

ẹ̀wọ̀n kan mẹ́nu àwọn ìjà àlọ́ àti kankan wọn àgẹ́kẹ́ ìjẹ́ mu wa. so hadith yìí wá sọ ẹ pé máa muslim mu wa ó wà nínú àbí ìdáwó wọ bùkárì ó wà yín kan. so yìí ò jẹ́ reason kan àti sọ reason bí tó pé ó dákọ̀ rẹ̀ ń irú ìmọ̀ yusuf náà ló pè yusuf yẹn pé ó fi hàn pé dáàfù ń bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ́nà ìdó jẹ́ sọ̀hí náà ilé ìzábò ìdó jẹ́ àzáàrò jẹ́ sọ̀hí ní irú wọ̀nyí káwé tó gbé Imam Muslim tó mú wá ti fi hàn ápẹ́ sọ̀hí tọ̀káwá ní tó gbé mọ́ buhari wọ̀nyí káwé wọ́n mi kó wẹ́ pé dọ̀ ìfún lọ́dọ̀ rẹ̀ wọ́n fún lẹ̀ ilà ti nà kọ̀sí yà ilà kan tó pamọ́ tó hùn sórí ọjọ́ pé òun ò ní ti dínú àhádìsù mọ́sánadà ìyẹn báyìí lẹ́yìn rẹ̀ Um, ẹ̀jẹ̀ wò kí na eh, Ibn Hajar tó mú àwọn ẹ̀gbáǹpù tó pọ̀ wá lórí yàtọ̀ pé léyìí náà ẹ sáà ka adéòsáré. Sọ wọ́n ní mi lè sọ èyí mi lè Asan àwọn yẹn. aláàbò náà. aláàbò yẹn sọ olè tó kíláàsì méjì. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم بارك الله فيكم أشهد أن لا السلام عليكم ورحمة الله